ṣe yàrí tó fi ṣe yàrí ẹni bàbá ló lè sọ ìdájọ́ lọ́wọ́ ni. mọ̀nàlá bukari, òbúkárì ọmọ musa. ayọ̀mọ́ ní kàdàrà ọmọ musa lè ṣẹ́gun lè ṣògùn bá ti wáyé parí lọ́mọ wàlí yìí ọlọ́run kan ló ní mọ́lẹ́kà dámúná kọ dámúná hù bẹ́ẹ̀ yẹn bá ṣe ìdìmọ́ ó di dandan kó débi ìdí lọ ọmọ musa ṣe ìdìmọ́ oníwàásì àgbáyé ló jẹ́ ọmọ lọ bí gíga bó ti ń ṣe yẹn sọ́tì ṣe é rí. ìbákan ló lè san dàjọ́ ọlọ́run ni bó ti hàn ṣe àárẹ̀ tó ti ṣe àárẹ̀ ẹni bákan ló lè sọ. ìdájọ́ ọlọ́run ni. wọ́n ti dáwọ́ rẹ̀ dá orí ọjà wọn orí ọ̀rẹ́ rẹ̀ lónìí ó lè dọ̀tá lọ́la ọ̀tá wọn ọjọ́ òní tó lè padà wádọ̀ rẹ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ó ti ṣe mí rí ó tó ń ṣe mí láwọ̀ ẹni bákan ló lè sọ ìdájọ́ ọlọ́run ni ó ti ránṣẹ́ àárín sórí ìṣelárí ẹni bákan ló lè sọ ìdájọ́ ọlọ́run. yàmọ̀ ńlá náà yàmọ̀ ńlá náà. العرب يا مولانا البخاري يا مولانا امام موسى يا مولانا على المباركة يا مولانا يا وتين بابا يا يا يا يا يا نور سامري نور سامري هلا لي يا سيد bàlá ẹ̀yẹ. ọ̀yà mo ní òsì ẹ̀dá òsì ẹ̀dá mọ́ta mi lọ́sì. òsì ẹ̀dá. mọ́ta mi lọ́sì. òsì ẹ̀dá. mọ́ta mi lọ́sì. òsì ẹ̀dá. òtàkà òsì dànù ẹ̀tàkà òsì dànù ẹ̀tàkà òsì dànù kọ́mọ̀ráyè nínú ayé gbogbo wa. òtàkà òsì dànù òtàkà òsì dànù kọ́mọ̀ráyè nínú ayé gbogbo gbogbo wa. ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí ìrora ayé mi. kò tún jìnnà mọ́. ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí. orí ayé mi kò tún jìnnà mọ́. ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí. orí ayé kò ní bẹ́ẹ̀ lọ. orí ayé kò ní. ọmọ òòsà orí ayé kò ní bẹ́ẹ̀ lọ. orí ayé kò ní bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ní ayé ló gbé fi ìyá ọ̀nà lọ. orí ayé kò ní bẹ́ẹ̀ lọ. ṣé buhari ẹ̀fọn ayé kò ní jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀fọ́ ayé kò ní jẹ́ ẹ̀jẹ̀ mi jẹ. ẹ̀fọn ayé orí ìjà mi jẹ. ẹ̀fọn ayé lọ́jà nàmọ̀ rúùsì jẹ. ẹ̀fọn ayé kò ní ìjà mi jẹ. yàmọ̀ ńlànà yàmọ̀ ńlànà yàmọ̀ ńlànà yàmọ̀ ńlànà. ee àwọn tí ní bàbá yẹs ìyẹs ooo ìyẹs ìyẹs ooo ìyẹs ṣe yorùbá ìyẹs dáhùn sí sàmánìyà fárídùú àṣẹ ìrèlè lórí sàmánìyà. الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرولي tòlùkárìrì. iná zalináwó fi láylati làkàdìrì. ẹ lọ́kùn ẹ mọ̀ dáadáa. iná ansalnahu fi láylati làkàdìrì. tó gbé fẹ́ lómi tó bá wù ọ́ kó ń wí. iná ansalnahu fi láylati làkàdìrì rí nǹkan. wà á máa dọ̀rọ̀ ká máa Laylatul Qadr. àfáyàyà àfáàgbà. iná anzalnahu fi Laylatul Qadr. ṣe ẹ wo bó ti ké. wà á máa adiraka ma laylatul qadr òrí ngbà tó fẹ́ ké. ayakumullah. ntọ́ yẹ kó o mú wa o mú wa iná àǹzánnáwó tún ké ti ké nìkí gbọ́. iná àǹzánnáwó fi laylatil qadri. ẹ sì bá a wí bẹ́ẹ̀ yàn máa. iná àǹzánnáwó fi laylatil qadri. wọ́n á gbé fáfá gbà àwa ọlọ́run hmm. ọlọ́run wa lo iná àwa ọlọ́run ọ̀pá gbogbo ọlápọ̀ mọ́ra rẹ̀ ọ̀pá gbogbo tí ń jẹ́ jàlálì pọ̀ mọ́ ara rẹ̀ hmm. ọ̀pá ti pé òun nìkan ni pọ̀ mọ́ ara rẹ̀ ọ̀pá ti pé kò lórogún pọ̀ mọ́ ara rẹ̀ ọ̀pá ti pé kò sẹ́nìkan wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sì ọ̀pá pọ̀ mọ́ ara rẹ̀ ọwọ́ ni. iná lálìdá òfin láti lọ́kọ́ àdìrí wàmá àdìrá kàá. ما ليلة القدر آه، آه، إيه يا جماعة إيه، إيه اللي صلى الله عليه وسلم إنا أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر ليلة القدر الملائكة والروح فيها إيه. بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أولو ọlọ́run àǹdọ́láhùn asọ̀kalẹ̀ kila la sọ. fi ilé láti lakọ́dìrì. kí la sọ̀kalẹ̀ àwọn ọlọ́run. Hmm. ansalnahu fi laylatil qadr. adamallahu hayatakum. aṣọ kuranu kalẹ̀. aṣọ kalẹ̀. ìgbà ń bọ̀ ó níbi ó dé sí. adamallahu hayatakum inna anzalnahu. inna anzalnahu fi laylatil qadri. òru laylatil qadri. aṣọ alukurani kalẹ̀. adamallahu hayatakum. lóòótọ́ kọ̀ wálé jumlatan wahidan. bẹ́ẹ̀ni kọ̀ wálé kaná gbìrì. Hmm, hmm. Ah, inna. inna lọ́kọ́dírì. òru Laylatul Qadri aṣọ kuranu kalẹ̀ ẹ wá wo kuranu náà ẹ wo bá a ti ń ṣe lónìí. la ilaha illallah. ẹ wo bí a ti ń ké. Hmm. àwọn tó ké wọn ò mú lò àwọn tí ń gbọ́ wọn ò mú lò díẹ̀ nú àwọn tó ké ni wọ́n tẹ̀lé láyé rìn díẹ̀ nú àwọn tí ń gbọ́ ni wọ́n tẹ̀lé láyé rìn. iná. iná. ọlọ́run ọba la sọ kuranu kalẹ̀ lóru lẹ́yìnlátìlẹ̀ kadiri òru tẹ wàyí ni lẹ́yìnlátìlẹ̀ kadiri òru abiy. inna anzalnahu fi lẹ́yìnlátìlẹ̀ qadri. òru abiy yìí la sọ kalẹ̀ lálùkùránì inú àwọn àlùtà àbùn lálùkùránì tí ò sáà ń dọwọ́ bẹnu Ìlọrin jẹ́ kan lẹ́yìn maka. kò sí ìlú náà tó lè òun ṣáájú Ìlọrin pẹ̀lú Kùránì. bẹ́ẹ̀ bá ma kéjú bẹ́ẹ̀ ti ké lọ Ìlọrin lọ́kọ́ yín. ni. gbogbo bá àfáà náà ti lè tó nílùú mi yàtọ̀ sí Ìlọrin ọkọjá Ìlọrin kéwù. gbogbo olùkọ̀ọ̀kan kan ní ní nǹkan tí wọ́n á ṣe àwọn kan ń bọ omi àwọn kan ń bọ ògún àwọn kan ń bọ Ọya àwọn kan ń bọ Ṣàngó gbogbo bí wọ́n ti ń bọ Ọ̀ọ̀nì Ìlọrin ọ̀wá ní kankan ti ń bọ. iná zọ́lìnà òfin ilé ilé ti lè kọ́ dírì. n ò rẹ́ni bá ń ké Kùránì. iná anzalnahu fi laylatil qadri. alálùkùránì lóru abi yìí òru Laylatul Qadri. Allahu Akbar. lálábì àmà òru náà ní ń dùn. Ah, ah. olówó òru náà ní ń dùn. Hmm. tiwa yìí wá ṣe déédéé púpọ̀ wọ́n ní ẹ wá sí mẹ́tàdínlọ́gbọ̀n. àwẹ̀ tiwa ó di mẹ́tàdínlọ́gbọ̀n. àwọn tó bá wọn Sokoto mú. ẹ máa lọ Sokoto. iná sọ́lì náà lẹ́yìnlátìlẹ̀ kádìrì àwa bá bẹ́ẹ̀tì làtíkì la mú àwẹ̀ àwẹ̀ sàwọ́dì di mẹ́tàdínlọ́gbọ̀n lálẹ́ yìí àwẹ̀ ọba àlọ́rin ọba wa ọba rẹ̀. ṣéèkù. ìdágúrè. naam. ẹnìkan sọ lẹ́yìn mi ó ní ó ta ló tiẹ̀ ní mú àwẹ̀ yìí ń dọ́tọ̀ bá sókútó mú o wọ́n á jí èmi náà lé wọ́n jí wa wọn bá wọn jiyàn wọ́n gbóúnjẹ wa mọ̀ jẹ́ mọ̀ wá sọ fún wọn lóru gbogbo àwọn ọmọ mi náà ń pè á bẹ̀rẹ̀ àwẹ̀ nù ni ẹ wá bọ́ bá di láàárọ̀ tí wọ́n bá ní ọba àlọ́rin ọ̀mọ́ wàláhì ìjà àwẹ̀ tèmi ó sì di láàárọ̀ lóòótọ́ aago mẹ́wàá èmi náà jókòó àwọn kálukú à ń pàwẹ̀ bẹ̀rẹ̀ náà nù ẹ̀kú àwẹ̀wò ẹ̀kú àwẹ̀wò ẹ̀kú à mo bá pèlè ọba ṣéríkì dírẹ́bà ọlọ́njẹ́ ọ̀dà fún mo bá mi bóòlù àwẹ̀ ọlọ́bọ̀ màmá àwẹ̀ ọ̀rẹ́ mi kan sì délé òun bá ń jẹ̀bẹ́ pẹ́ bò mú à kọ̀sáwẹ̀ ọlọ́bọ̀ màwẹ̀ ọbọ̀ màwẹ̀ jami wọlé bango búrẹ́dì mi ti mọ jẹ kù àwọn ọmọ àwọn obìnrin obìnrin bá ní ẹ̀ẹ́dúró náà kẹ́ ẹ mọ́dára kàfàrà mọ́ jẹ́ ń dá kí n dá tí sí àgàn ntí ọba ti mọ́ba lọ́rin gbà wẹ̀ ọba tèmi nu kò sí ọba Sokoto ntí ti mọ́ba lọ́rin gbà tí ọba lọ Sokoto ọmọ lọ Sokoto. Allah mo tún wá wo ń wo ń wo ọgbà wa kù bẹ́tìlá àtìkì ibi tọ́lọ́hún wà. ó wá ṣe déédéé mẹ́tàdínlọ́gbọ̀n ni. bẹ́ẹ̀ni. iná. iná zọ́lìnà fi laylatil qadri. ẹlẹ́gbọ̀n kẹ́kù rání. iná anzalnahu fi laylatil qadri. ẹ dákun àwọn àlejò tí ń bá ń di ẹjẹ́ àmọ́ àwọn kọ́mọ́dà gbígbà tá a kéré wọn. wàá máa. أدراك ما ليلة القدر إيه. ليلة القدر خير من ألف يعني شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر gbogbo ẹni tí ń bẹ níyìí tó o fẹ́ kí kádàrá rẹ afẹ́ débẹ̀ tó o fẹ́ kọ́lọ́hún ó yí padà sí dáadáa lẹ́yìn wá fi gbogbo ara rẹ sọ pé Allah Allah. La ilaha illallah. La ilaha illallah iná. iná zẹ́lìnà fi laylatil qadri. Eh. wà má adraka má laylatul qadri. Eh, ẹ dákun Ìlọrin la máa wá àmọ́lẹ́ni bá wa kékùrá ni. iná zẹ́lìnà fi. بالقدر وما أدراك ما ليلة القدر aláwọ̀rán ọba sọ kuránù kalẹ̀ lóru abiyi náà Laylatul Qadri òru abiyi òru ńláńlá òru tí ọ̀la wé òru náà àwa bùn ẹnì kankan anabi muhammad labun. iná zọ́lìlá òfin ilé látìlẹ̀ kọ́dírì. wa ma adraka ma laylatul qadr. wa ma adraka ma laylatul qadr. ọlọ́run wá bí anabi muhammad. sallallahu alayhi wa sallam. ìta wàá falẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa yorùbá ni. sallallahu alayhi wa sallam wa ma adraka ya rasulallah. wa ma adraka ma laylatul qadri. o ṣeun. wa ma adraka ma laylatul qadri. ìwà nabi muhammad. sallallahu alayhi wa sallam. òru náà bó ti ṣe wá tó. òru náà jàǹjà òru náà. adamallahu hayatakum. pàmùrágàjì òru náà. Hmm. títóbi òru náà. iyì òru náà. Allah. ọlá òru náà. tá fi mọ̀ wá ní Muhammad. wà á máa adiraka. ma laylatul qadri. wà á máa adiraka. ma laylatul qadri. Laylatul Qadri òru tó dùn púpọ̀ ni ẹ̀rí tí mo wí fún yín lẹ́ẹ̀kan mo ní bẹ́ẹ̀ yẹn bá ń ṣàìsàn àwọn tó gbọ́ yé tí wọ́n mọ yírí òru yìí hmm, wọ́n wàá gbé aláìsàn wá wọ́n wáyè fún wọ́n wàá gbé jòkó gbogbo ohun tẹ́ ń bá wí àmín ni Allah nǹkan kan tẹ́ ń bá wí wọ́n fẹ́ kátẹ́gùn rẹ̀ ọmọ fẹ́ lù torí wọ́n mọ̀ pòrú yìí òru tó lágbára tó yàtọ̀ ní gbogbo òru. Laylatul Qadri inda Allahi tafdila wa fi fadahiliha qad jaa tanzila. ọlọ́yẹ̀ ìtakùrẹ̀ ìbẹ̀rẹ̀ orin ẹ̀ tó ní máa kọ. fàjídà fiha ala khairi tanalu bihi ajra falil khairi inda Allah wà. àríf orí. àlá. títọ́ ọlọ́ọ̀ni. sọ́ọ́rí síyá mi fa èmi ò rárá máa ń kọ́ mọ́ ọ́. ibi tí mo fẹ́ lọ nù. Laylatul Qadri indallahi ẹ̀rí máa ń kọ́ mọ́ ha ó ti yé àbá. wọ́n fi fọ́dọ̀ yìí lè ha kọ́dí já èèyàn máa gbọ́ tiẹ̀. fàájì dàfí alálẹ̀kọ́ èrè tànà lùbí. la ilaha illa. àjẹrà fọlẹ́lẹ̀kọ́ èrè ìdàrọ́ bìtà fún dìlà. kò sí òrùtọ́ lọ́lọ́dọ̀ ọlọ́run. wàhálì sọ̀lá fílù àmàlì ẹ̀tùsọ̀rù bìhá. ìtàkùrẹ́ àmín gbé láti bẹ̀rẹ̀. Laylatul Qadri ìdá òru òru Laylatul Qadri ìdàláì lọ́dọ̀ ọlọ́run tọ́lá gbogbo wa pátápátá tafudila ọlọ́lá púpọ̀ adamallahu hayatakum ẹ̀rí ni kọ̀sẹ́ntì ẹ̀fẹ́ witness yẹ kọ́dà igi yìí igi àti ṣe wá sí àríyàn lérí lórí ẹ̀ lálẹ́ yìí. Ah, ah. Lailatul Qadr inda Allahi tafdila. ọlọ́run ò ní jẹ́ jábọ́. wọ́n fi fọ́dọ̀ ilẹ̀ àkọ́dìjà àtàlílọ. ìtàkùrẹ̀. na àwa ni wọ́n fi fọ́dọ̀ ilẹ̀ á. wọ́n fi fọ́dọ̀ ilẹ̀ àkọ́dìjà àtàlílọ. àfa gawan aláìsílẹ̀ mọ́nà ìlẹ́kọ̀ọ́ àfa mi àgbà láti ilé àfa mi wà fi fàdá ilẹ̀ ha. àdàmọ́láwọ̀ hayata. inú ọ̀la tọ́lọ̀ ń gun òru Laylatul Qadri. kọ̀díjà àtà ń rí lọ. inú ẹ̀ ní kuranu wá wáyé wá. wà fi fàdá ilẹ̀ ha kọ̀díjà àtà ń rí lọ. ẹ dákun. wà fi fàdá ilẹ̀ ha kọ̀díjà àtà ń rí lọ. ẹ dákun àrólú láti Ìbàdàn ọ̀rẹ́ mi ló dé láti ìbàdàn yìí ẹ̀ arólùnú ah, ah. ọmọ ṣakí ni àmọ́ bàdàn lọ́lọ́run fìjòkó ẹ̀ sí. Allahu Akbar. gbogbo àfáà tí bá wá ń kọjá lọ ń bàdàn bílẹ̀ bá sú ilé arólù ni wọ́n sùn. gbogbo àfáà bàbá wa halifa sùn bẹ̀ oríṣiríṣi àfáà ni máa sùn bẹ̀ ọwọ́ ajá àlùbáríkà rẹ̀ ọ̀pọ̀. àdá arólù hayatakum. arólù Nawo rẹ méjèèjì sókè káwọn yẹn wá pé Allah jama yẹn bá ń kí pẹ̀lú Allah. Allah Allahu akbar. ẹ̀rí Ìbàdàn létí ń bọ̀ ni Ọlọ́run náà fẹ́ soríire kínní ìlẹ́lẹ̀ lọ́dọọdún àwẹ̀ ni Ọlọ́run ò ní pa ọlẹ́kùn àtàwọn tó kólé. amiina. àwẹ̀ náà lájọ wà ní gbági lánàá. bẹ́ẹ̀ ni àwẹ̀ náà lájọ wà ní ọjọ́ àwa rẹ̀ lájọ wà ní academy àwẹ̀ lájọ wà ní bódìjà àwẹ̀ lájọ wà ní ìyànà àlùbáríkà nìbàdàn àjọlọ́gbogbo ẹni. Laylatul Qadri. Laylatul Qadri indallahi tafdila. ọlọ́wọ́. wà fi fọ́dọ̀ ilẹ̀ àkọ́dìjà tanzila òru Laylatul Qadri. adamallahu hayatakum. àwọn àfa wọn ni a ti ṣe jókòó yìí inú májẹ̀mú Laylatul Qadri bá a ti ṣe jókòó yìí wọn ni kéèyàn mọ bẹ́ẹ̀ ni kejì ẹ̀ sàròyé. ntí wọn ni ọwọ́ agbọ́ kọ́mọ wà fún wọn sí báyìí. adamallahu hayatakum. nínú májẹ̀mú Laylatul Qadri tí wọ́n fi fún yàn ní ládàá pé ọlọ́lé lẹ́tùlẹ̀ kádìrì kọ́mọ sọ̀kan mi ìta àfọ̀hún wà sí sọ ni kó lísítẹ̀ sí òun ni lòfin lọlẹ̀ lòfin dànù mọ́jú lásán. Allah òun ló fi lọ wá sí lórí lọ. òrùlé látìlẹ̀ kádìrì ọ̀ gbọ́dọ̀ rojọ́ pẹ̀lú ẹnì kankan. bẹ́ẹ̀ni. wọ́n ní ọmọ ọgbọ́n tá a fà ń wí torí ọláhùn la fẹ́ kọ́ gbọ́. Laylatul Qadri inda Allahi tafdila. àní Laylatul Qadri hmm. òru yìí lọ́dọ̀ ọlọ́run hmm. tafdil ọlọ́lá púpọ̀. wà fi fọ́dọ̀ ilẹ̀ hàn. nínú ọ̀la tí lẹ́lẹ́tùlẹ̀ kádìrì ni. kọ̀díjà tá ń rí lò. nínú ẹ̀ iná ni kuranu sọ̀kalẹ̀ sáyé. fàjídà fi hà. ọmọ ẹ̀yà mi ìtọ̀ wá lálẹ́ yìí. fàjídà fi hà. gbìyànjú nínú ẹ̀. fàjídà fi hà alálẹ̀ kọ́ ìtànà lóbi. mo gbọ́ àfa hmm. fàjídà fi há. fàjídà fi há alálẹ̀ kọ́ ìtànà lóbi. ìyànjú nínú Laylatul Qadri hmm. bọ̀ọ̀bá délé mọ́sùn. fàjídà fi há. ìyànjú nínú Laylatul Qadri bọ̀ọ̀bá délé gbẹ́kùránù sàlùwàlá màtìláwà. fàjídà fi há ọlọ́run ọlọ́dẹ ń bẹ fún lẹ́lẹ́tò lè kádìrì fàjẹdáfíà gbìyànjú nínú ẹ̀ ìgbìyànjú kan ló gbìyànjú yìí wo bí o ti wá yìí àwọn ọ̀tẹ̀ ń bẹ níyì wọ́n fi lélẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ wọ́n sì wá à lọ lẹ́lẹ́tò lè kádìrì wọ́n ń bẹ níyì èkó ń bẹ níyì ìbàdàn ń bẹ níyì kútọ́nù ń bẹ níyì fàjẹdáfíà fàjẹdáfíà alálẹ̀ kọ́ ìrìn tànà lùbì. Eh, àjìrà fọlílẹ̀ kọ́ ìrìn ìdàrọ́ bìtà fúdìlù. fàjídà fi ha. fàjídà fi ha alálẹ̀ kọ́ ìrìn tànà lùbì. àjìrà fọlílẹ̀ kọ́ ìrìn ìdàrọ́ bìtà mi gbìyànjú nínú lẹ́lẹ́tùlẹ̀ kẹ́dìrì. alálẹ̀ tanalubi gbìyànjú kó o sóore hmm. bọ́ ọ bá sóore tanalubi ọ wà á rí kíni ajira ọ̀rẹ́ san ọlọ́run. falil khayri inda rabbi tafdilu. kò sí ní téèyàn fi lọ́lá lọ́dọ̀ ọlọ́run tó ayọ̀ kó sí rere. وحرص على فعل الأعمال تسر بها orí wàrísàlà wá sojú kòkòrò. fílù àmàlẹ̀ tùsọ̀rùbìà. ìtàkùrẹ̀ naam ọ̀yá ìlàlẹ̀ hmm. wàrísàlà sojú kòkòrò nínú òrùlé látòlè kádìrì fíọ́ìlù àmàlẹ̀. àwọn sẹ́tọ̀ ọba sí. tùsọ̀rùbì á. tínú ọlọ́run ó fi dùn sí ọ àwọn sẹ́hùn ni ó ṣe ọ̀rọ̀ tó ọba sọ tínú ọlọ́run ó fi dùn sí ọ ìní ọ̀sọ́ lórúlé látòlẹ̀ kadiri ìrìn tó ọba rìn tínú ọlọ́run ó fi dùn sí ọ ìní orin lórúlé látòlẹ̀ kadiri. ìyàwó màlìmáàdì wàlá àyàfi lórí kàtà àmì lọ. ọmọ ìyá mi ọ̀dọ̀ wọ́ọ̀rẹ̀ òrùlé látòlẹ̀ kadiri ńlá wà lálẹ́ Hmm, ẹ̀rí ẹ̀yin obìnrin ẹni tí ń bá ń sàròyé tí ń rẹ́rìn ẹ má wù ẹ kọ́dà bí má ń bọ̀ sàròyé má dàlóhùn ẹlòmíì ọ̀mọ tí wọ́n ń pè ní lẹ́yàtò lè ọkàn wá ṣe fàájì ni àwa dáa kọ́ wáyìn kó délé kọ́ mọ́mú kankan délé màláìkà báyìí kọ́dà bá ń bọ̀ ọ́ sọ̀rọ̀ ni ọmọdé títí báyìí. ni ẹgbìyànjú nú ẹ ìgbìyànjú la bá wà lálẹ́ yìí. fàkẹ́mùrọ̀ àìná sọ̀hí ju sinmi sàmẹ́lì. ọ̀pọ̀ nù ẹ ọ̀pọ̀ àfa mi ni fàkẹ́mùrọ̀ àìná àfa mi oníwàásí àgbáyé ó ní àfa mi ni má tu pé ọ mélòó mélòó àfàmì níbo la ti tú mọ́ ní fàkàmùrà àyínà ọ̀pọ̀ nínú àwọn tá a rí. sọ̀hí àlìkìsímì sàmáàlì tó lówó ọlọ́láàfíà mm. eh. dámẹ́lì owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sì lọ́láàfíà bọ̀rọ̀ kìíní èèyàn ni ọlọ́lá ní jásí. Mm. ọ̀pọ̀ nínú wa. fìlí látìlú kọ́dìrì lámìyàtìlú fíhùtà òrìlọ́ illallah la ilaha illallah muhammad rasulillah àwọn kan bẹ nínú olówó nísìn alibarika alẹ́ yìí ò ní kàn wọ́n. allah tálíkà ó sì wá ṣeríire ẹ̀wẹ̀ ti dákẹ́ jẹ́ olówó ni àmọ́ kò ní ṣeríire gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àwọn tálíkà ọlọ́run wà ṣoríire ẹ̀wọ̀n bá ti jókòó allah akásẹ̀ síra wa lẹ́yìn àwọn tí wọ́n yé sọ̀rọ̀ tẹ́lẹ̀ kálukọ́ bára wọn sọ̀rọ̀ àmì àmì ọlọ́mùgbà kálukọ́ mọ ẹ kọlura yín kọ́dà àwọn tí wọ́n jà wọ́n ẹ parí ẹ̀ lálẹ́ yìí tọ́ yẹn di tọ́ tayọ ọjọ́ anabini àti wàlíjẹ́ náà lágbára. sallallahu alayhi wa sallam. ẹ gbọ́ tá a bá ń sọ àǹfààní tí ń bẹ lóyún àtúlẹ̀ kadiri. Mm. gbìyànjú torí pé máa ń kọ́ máa máa ń kọ́ máa. yẹ́n mú بفضله لا إله إلا الله أن الذنوب وسائر الآثام أقامها ọmọ lórí. mẹ́kọ̀ máa. ọkọ̀ máa àlejò lórí. mẹ́kọ̀ máa. ọkọ̀ máa olówó lórí. mẹ́kọ̀ máa. ó ti ṣe wà nínú ilé tó wà dágun lásìlẹ̀ látòlè kádìrì tí wọ́n ṣe ládùúgbò yín lọ́ọ́ mọ̀ kó o sínú ẹni tí ó ṣe rire láyé ni àfi táwọn àáfàá yìí ọ̀bá rí tiwọn tó bá ti pé wíkúwì ni wọ́n ń wí lókù. mọ́ńkọ́ mà ha ẹni ọba dìde lóru lẹ́lẹ́tẹ̀ òru bẹ́ẹ̀ ti ń dé tẹ́ wáyìí ẹni ọba dìde nú ẹ̀. yẹ́mú ìlà òbí fadìlì. ọlọ́run ní òun ó parẹ́ fún un pẹ̀lú ọlá òun ọlọ́run orí òun ó ìrèsì pẹ̀lú ọlá òun ọlọ́. yẹ́mu ìlà òbí fàdílì. bó ti ké ni yẹ́mu òrì yẹ́mu òrì ìlà bí fàdílì yìí ọlọ́run ni ẹni ọba wòrú lé lẹ́tọ̀lẹ̀ kádìrì tọ́ ṣàìsùn bẹ́ẹ̀ tí ń ṣàìsùn yìí eh. èmi ọlọ́run ọ parẹ́ fún kí ọlọ́run wà lóun ọ parẹ́. àní òṣùrù bá wà fà ìlànà àfààní. wọ́n parẹ́ fún wọ́n pèsè rẹ̀ ẹ̀yin jẹ̀mọ́ àwọn kan bẹ wọn ò lè mọ sẹ lọ́hùn ayé ọlọ́run ní sọ́wọ́ sọ̀rọ̀ lé látòlè náà èmi ọlọ́run ó sì ju àánú gbogbo ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ẹ́ bọ̀ èmi ọlọ́run ó parí. mọ́kọ́ máa. bó o ti máa wí fún wa lọ́dọọdún náà. ìyẹ́mú ìlà òbí fàdìlì. la ilaha illa. adé sunu ọba wàsá ìhàlà àfàmì. gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tó kù tọ́sẹ̀ ọlọ́run ni mo parẹ́ Allah ẹ rí ni báwa ti ń bẹ níyìn nísìn àwọn kan bẹ ń Coca-Cola road ń bẹ ń Coca-Cola nísìn wọ́n máa wí wátawàta pẹ̀lú ọmọ tó wá lọ you wan go ah you no go go yesterday he never do now yọ̀wọ̀n pé dùn kínni arágò kan ti ń kọjá ẹ eh, ṣebí na two o'clock you left you left here yesterday táwa kan bẹ́ẹ̀ lè látúndì kadiri yóò wá ṣe ta lóhùn òjèèyàn bàbá ṣe ta lóhùn níláárí òru lé látúndì kadiri la wáyé òru abí òru tó lálùbáríkà mọ́kànmá ìyàlẹ́ ìlàtúndì kadiri láti ìṣàrùfàtẹ́ àlá ìyàlẹ́ ìlàtúndì kadiri lati ṣarufata ala. àfààní bí ọba yíyọ lẹ́yàtúndì kadiri ni òru tó ti pé ọlọ́run gbé ga hmm. kò sóru tó ga tó ma òru tó ga tó ò sí mà. ìyàlẹ́ ìlàtú kọ́dìrì lati ṣarufata ala. oṣù Lailatul Qadri overthrow wọn Allah torí ọlá tó lọ́n fi ṣe fún anabi Muhammad. mọ́kọ́ máa. ẹni bá wà dìde nínú ẹ. yọmọ ìlànà bí fadìlì. ìtakùrẹ̀ naam ọ̀dà àrùn mọ́jú ọwọ́ sàìsàn ọ̀dà àrùn ó jòkó lè ọ́ sàdúrà mm. ọ̀dà àrùn orúnkún ọgbàgbé orun torí pé ọfẹ ọfẹ sojú kòkòrò ooru yìí pé ọgbọ́dọ̀ ah, ah, nítumọ̀ tọlọmù fi ṣe fún anabi muhammad. sallallahu alayhi wa sallam. ẹ yòókù anabi kínú mi ó dùn. sallallahu alayhi wa sallam. ẹni wọn wá dìde nínú ẹ èmi ọlọ́run yìí parẹ́ fún kí ni wọ́n parẹ́ fún rí ẹsẹ̀ tọ́sẹ̀ wọ́n parẹ́. ìrìntòrìn ọ̀dà wọ́n parẹ́ torí pé àwọn mọ̀láyìkà ọmọ tọ́ka sí pé ọlọ́run òun ló jòkó láàrin Lailatul Qadri yìí. Allah ó fi lélẹ̀ ọ̀fọ̀ náà lẹ̀ òun ní bẹ́ẹ̀ láàrin Lailatul Qadri yìí ọlọ́run wọ́n wàá ha gbogbo ẹ̀ṣẹ̀ nìdànù. àṣemọ́ kọ́ ọmọ ha. ọmọ kọ́ ọmọ ha. la ilaha. yẹ́mu lè láwùbí fadìlì. الذنوب وسائر الأعوام ìjọba ìlọlọ́run fi wá sọ pé lélẹ́tìlẹ̀ kẹ́dírì. khairu min alfi shahari. òru lélẹ́tìlẹ̀ kẹ́dírì tẹ́ ẹ wá tẹ́ ẹ jókòó yìí tínú yín ń dùn yìí khairu min alfi shahari. min alfi shahari. olóore jẹ gbẹ̀rún oṣù lọ. Allah ṣé samuhun aligazi ẹgbẹ̀rún oṣù lòun fi jagun mm. ọlọ́wọ́ ni òórùn kan yìí kìí ṣe ẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù tóun fi jagun ni. Allah sẹ́dibọ́lọ́ ń fẹ́ràn ní Muhammad sallallahu alayhi wa sallam Laylatul Qadri. أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة الملائكة والروح فيها لا إله إلا بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ọlọ́run yìí ẹ̀ máa ń tí mo palẹ̀ mọ́ nú ẹ̀ inú tí mo palẹ̀ máa fẹ́yìn tẹ́ bá wá tẹ́ wà ń bẹ̀ tẹ́ jókòó ń bẹ̀ tẹ́ dárun mọ́jú ń bẹ̀ mo palẹ̀ mọ́ kí rí rahma Allah àánú mi ń hmm. ṣe fún yín mo palẹ̀ mọ́ eríire fẹ̀yìntẹ̀ wa tẹ̀ dá arúnmọ́jú nù ẹ̀ ẹ fi lè yín lẹ̀ hmm. ẹ fi gbogbo ẹ̀ lẹ̀ ẹ wá wá ẹ dá arúnmọ́jú ẹ̀ nẹsẹ̀ jókòó lẹ̀ mbẹ́. ọ̀rọ̀ ń bẹ láàrin wa ní ọ̀pọ̀ lárẹ́ mọ́ra ẹ̀ la hmm. torí òru èyí tọ́lọ́ ń fọ́ ní Muhammad. inna anzalnahu. في ليلة القدر إيه. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل تنزل الملائكة والروح فيها إيه. بإذن ربهم من كل أمر salamun hiya hatta matila'il fajiri. afábìlì gani. adamu lọ́hùn hayatakum. òru yìí. ó yẹ ká máa wọ àárín lẹ́lẹ́tùlẹ̀ kádírì kárí gómìnà ó yẹ ká máa wọ àárín ìjòkó lẹ́lẹ́tùlẹ̀ kádírì kárí dẹ́pútì kọ́dà bí òkírun ó yẹ ká máa wo àárín Laylatul Qadr kárí sínétọ̀ ó yẹ ká máa wo àárín Laylatul Qadr kárí síàmàánú local government ó yẹ ká máa wo àárín Laylatul Qadr kárí honorable ó yẹ ká máa wo àárín Laylatul Qadr kárí speaker báàrí speaker kárí kẹhùdù kárí dẹ́ẹ̀kì kárí àhújà. Allah. Lailatul Qadr wọlé wá dé tẹ́ kàn wọ́n. àwọn tó gbé lùdúró ni. èyí tẹ́ bá sì lọ́nu Lailatul Qadr ìtọ́jẹ́ tiwọn tó kàn wọ́n tọ́ka àwọn gbẹ̀ǹgbẹ́ sí pé ee kó làwọn ó ṣe wájú ọlọ́run wọn ò ní sọ fún wọn. ọjọ́ ọjà sí pé àìṣe dáadáa àwọn eléríì àwọn àjòkó tí wọ́n ń jòkó wọn ọ̀rá wọn tí ó nù wọ́n lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run Allah léyìí tí jẹ́ mm, yantiri nù ọ̀rọ̀ ọlọ́run ni. lẹ́lẹ́tùlẹ̀ kádìrì bí wọ́n bá ń ṣe lẹ́lẹ́tùlẹ̀ kádìrì ní gọ́ọ̀mẹ́ntì house wọ́n yẹ wọ́n máa pe àwọn àfáà kọ̀ọ̀kan. bí wọ́n bá wá pa àwọn àfáà kọ̀ọ̀kan wọ́n yẹ wọ́n mọ bí àwọn àfáà wo ni wọ́n tún pè. Allah torí wáàsí tá a bá ṣe fáwọn ọlọ́lá àwọn tó gbèlú dání àwọn tí ń darí wa àwọn tó ṣe pé ìjánu ìlú wa orílẹ̀-èdè wa ọwọ́ wọn lọ́wọ́ wà àwọn tó ṣe pé ìjánu stéètì wa ọwọ́ wọn lọ́wọ́ wà wáàsí tá a bá ṣe fúnru wọn ọ̀gbọ́dọ̀ ní bàǹdírì nínú. wáàsí tá a bá ṣe fáwọn tí ń kọ̀ńtrol orílẹ̀-èdè àbí stéètì kan fáàtì la ká bá wọn sọ ìwọ náà ti palẹ̀ mọ́ lọ pé o lè má rò owó àdúrà gbà àwọn wo ni wọ́n wàá pè àwọn wo ni ó pè wọ́n ta ni wọ́n yàn Allah orílẹ̀-èdè kan la wà yìí tó ń pè ní Nàìjíríà mo sọ fún wọn nígbà tí ń ṣe wá sílé kò mo lè ṣe tẹ́ ẹ wá sọ Nàìjíríà ní Nàìjíríà tíyàwó àgbẹ̀yìn tiwa. Amẹ́ríkà sọ tiẹ̀ l'Amẹ́ríkà London sọ tiẹ̀ ní London Allah England sọ tiẹ̀ ní England gbogbo wọn sọ ọkọ wọn kò sí ìyà ò sí mbẹ ìyà ṣe wá wà ń bi tiwa ẹnu ìyà tí ń bẹ ń bi tiwa yìí náà làwọn ń kà ẹ wo orílẹ̀-èdè wa ni ẹ wo orílẹ̀-èdè ni ẹ wo bí abáadé ni ìwà sọ bẹ́ẹ̀ nìkan mo ní ń wò rí ìjọba tó dáa tó ìjọba Nàìjíríà. kò sí ìjọba tó dáa tó ìjọba nàìjíríà tá à ń gbádùn ẹ gbádùn ti pọ̀ nàìjíríà ni ẹ wo owó ni wọ́n dà á lù yà kódà ibi tó wọ́pọ̀ nàìjíríà dà á sì hé lérí títì ẹ wà wọn aláṣẹ wa ẹ wo ni omi àdúgbò wo ni ọ̀wá ẹ sọ ká gbọ́ ìyá ni gbogbo omi wá. àwa tiẹ̀ ti ti ọ̀dọ̀ wa kò tì mọ́ agbé ti bẹ́ẹ̀ omi òdúró ń dà náà ni ẹ wò jọba rẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ni ẹ wo ti dà á léèwé owó yunifásitì ọ̀wọ́n kò tí pọ́lì kò sí kàtọ́ wọn. Ah, ah, ọlọ́run o. stéètì gbogbo àlìkáwà ni wọ́n gbogbo ẹ̀ ni wọ́n sì kà ọmọ nàìjíríà mo wá béèrè pé mo òrùlé látìlì kádìrì làwà yìí ẹ jẹ́ abẹ lọ́hùn kọ́sàmọ̀nà àwọn eléyìí wa gbogbo tí ọba wa dá ọmọ nàìjíríà ni wọ́n ń kó bọ̀ ẹ rí nǹkan ọkọ̀ tí wọ́n ti lò lógójì ọdún lu kan amẹ́ríkà ni ẹ mọ́ kó ìwádùn àwọn tuntun làwọn ọmọ ogun tálíkì amọ́lọ́hún èdè àwọn london ni ẹ mọ́ rú ìwádùn àwọn tuntun làwọn ọmọ ogun tálíkì amọ́lọ́hún èdè àwọn eléyìí wa nàìjíríà wọn ni ẹ máa kó bọ̀ nàìjíríà gbolè ó gbòlẹ̀ kó wá bàbá tún ara mọ́tò yìí dáńtọ́lọ́ oníkéyàn ọ̀rọ̀ àtọ́ yẹn kọ́ dákẹ́ sínú ilé ara rẹ̀ pé èyí tẹ́nìkan ti lò bí ọgbọ̀n ọdún lòun lò wọ́n wo ètò mídà àbí kíníkíní kan ti máa ń sọ eré tí wọ́n sáhùn ó ti sá gbogbo eré tán. Allah ẹnìkan wá ara wálé ara kútọ́nu tó ń tọkọ̀ fún wa ẹnìkan wá tún wá rọkọ̀ wálé alimọ́mù tún wá ní ọlọ́run mọ́sàjẹ́ rúre ọ̀kárí ah! ọwọ́ ajẹ́ tí a rọ̀bà ẹ wo orílẹ̀-èdè nàìjíríà ẹ orílẹ̀-èdè wa nàìjíríà aṣọ àlòkù wọn ò rí kó lọ ìlú kankan kódà South Africa wọn ò rí kó lọ nàìjíríà ṣe wá dáa báyìí wọn á wò pé nàìjíríà ló dáa jù the best country in the world wọ́n ní pé nàìjíríà ni wọ́n wá kó aṣọ tí wọ́n ti lò kú wọ nàìjíríà wa àwa ń lọ ọ̀rà a tún wá ń lura wa sí wẹ́ẹ̀ èmi mọ kọ́kọ́ mu yìí hùn jíǹsì ni èmi mọ kọ́kọ́ mu aṣọ tá àmì ni ó wọ̀ ọ́ kù bọ́ mi lára òkú wọ́n gba bàtà mi lẹ́sẹ̀ òkú wọ́n kó gbogbo ìwà fún wa nàìjíríà àmọ́ wa tún wá fi ń sakọ bruce lele yóò tó seven years kó tó jẹ ẹ̀wẹ̀ èèyàn kó lo bàtà fún seven years kó tó jẹ ẹ wo orílẹ̀-èdè wa bó ti da àwọn ìjọba wa ọlọ́njọ́ dáa fún wa wọ́n nàìjíríà púpọ̀ ẹ̀rìn kí kẹ́lọ́ wu orílẹ̀-èdè kò sí ìtọ́jú tó nàìjíríà ọ̀nà ni yìnyín ni ni yanturu ni ẹ̀ lọ síbítù pákẹ́ẹ̀tì pákẹ́ẹ̀tì wọ́n kó oògùn fún wa wọn ò fi síbí mú mẹ́rin márùn kọ́dà wọn ò dá sẹ́lẹ̀ ẹ sàwọ́dì wọn ò dá sẹ́lẹ̀ lọ síbítù àwọn la fi jọ wọn ò da sẹ́lẹ̀ nàìjíríà rí ọmọléèwé wọn ń wọléèwé dé àfa ọdún mẹ́ta náà ní ó lóní náà ní ó ó ti kà tán ó ti lọ láyìlá ìlàlá nàìjíríà mọ̀ dáràn ọlọ́run àmọ̀ kẹràn ọlọ́run òrùlẹ́rẹ́tò lè kájú ìlàwọ̀ yìí fàánù wa sáwọn tí ń rúru nàìjíríà lójú ọlọ́run. amiina. fàánù wa sí wọn lójú ọlọ́run. amiina. ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ sì tẹ́wọ́ kẹ́ ẹ pé àmín. àmínà. ìjọba rẹ̀ ìjọba tó dáa la ní nàìjíríà wọ́n láàánú wa lójú púpọ̀ iná wa ní kò sẹ́jú rí àwọn ghana ṣe thirty five years níjẹ́ òní ghana bẹ̀rẹ̀ iná wọ́n wá ṣe thirty five years tí náà wọ́n sẹ́jú àwọn aláṣẹ tiwa nàìjíríà tún wá lọ wọ́n lọ participate ń bẹ̀ thirty five years tí náà wọ́n sẹ́jú. iná nàìjíríà wa ń bẹ ń bẹ wọ́n tiẹ̀ ń ṣe kan nísìn ẹ bá ta nísìn o kó tó pé ẹ ṣéǹjì ẹ kẹgbẹ́ kó ń jẹnẹrétọ̀ ọ̀ ń ṣéǹjì ẹ báyìí wọ́n yóò tún pa wọ́n tún pé ẹ tún tan jẹnẹrétọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nẹ́pà wọn làwọn ń jẹ́ ńgbọ̀ ya wọ́n tún dàrú mọ́ra wọn lọ́wọ́ àwọn tí ó rà ẹni tí ó jẹ gbèsè lérí ẹ jẹ gbèsè wọ́n tún wá sọ ní power holding èyí tó kọjá tiẹ̀ wá sọ ìwà dáa óòdì gan ni wọ́n kúkú mú dání yányá pé kò sí mọ́. Ah, ah, Allah. ọmọ nàìjíríà a ṣàdúrà rẹ̀ rẹ̀ yìí. Rabbi Ghafurur Rahim wa yurizquna. ọlọ́run ní kánà ló lè ṣe. wala yazaluna wala ala nàìjíríà. ọmọ nàìjíríà ọlọ́run ìwọ lọ́ba aláàánú. ààrẹ nìkan tó lè ṣàánú wa lórílẹ̀‐èdè. rabbi gafuru rahimu. ìwọ lọ́wọ́ bá mi ìwọ lọ́ba aláàánú wọlé tí kẹ́yàn. wọ́n wá yorùbá kùnà. ní tí ìyá ọ jẹ tí bàbá ọ jẹ tọmọ ọ jẹ tóyún inú ọ jẹ ìwọ ọlọ́run ló ń ṣe. wọ́n láyé fún lùnà wàhálà nàìjíríà ìlú nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló wáá dé ọmọ tó bá lọ yunifásitì sọ́jáde náà iléeṣẹ́ tí ó ti ṣiṣẹ́ ti wà ńlẹ̀ wọ́n sì fún kọ́kọ́rọ́ saloon five oh four nàìjíríà sì yí bírí ní ọba símá ọmọ tó wà ń lo èbó òun ka yunifásitì mẹ́sìn ní orídìí ni nǹkan kan ní orídìí ni ah, ah. ọkà pápápá ó dé èyí tí wọ́n jọ bẹ̀rẹ̀ ní nàìjíríà tóun náà bẹ̀rẹ̀ tiẹ̀ tóun fi lọ amẹ́ríkà tó lọ bẹ̀rẹ̀ tiẹ̀ òun bẹ ní kinní kan two hundred level wọ́n síráìkì ọdún kejì ni wọ́n wọlé padà ẹ wo nàìjíríà àwọn aláṣẹ wa kílódé àwọn ìjọba wa kílódé ọmọ nàìjíríà wa ń rìn tàánú tàánú bẹ́ẹ̀ bá ṣòfin òfin ò ní mú ẹ̀yin alágbára kò ní mọ́mọ́ yín ọmọ tálíkà ní mú. Allah. gbogbo òfin tẹ́ ń ṣe ọ̀hún náà kọ̀ wá sí ìtọ́jà bíi talukurani kò sí katọ́ láti bọ̀ tán bíi talukurani àbá ní kullu dusturin siwa u batil. kullu dusturin siwa u batil. kullu dusturin gbogbo òfin yáyá siwa un tọ́yàtọ̀ salukurani. batil. nọ́nsẹ̀nsì ni. lọ́ọ́ tàbí lọ́ọ́ fàdọ́là alátúfúnùnù. òfin wo ló dáa tó ti Kùránì. kò sí. òfin wo òwò lórí ilẹ̀ tó tó ti Kùránì. sí. kúlùdùsùtúrì. kúlùdùsùtúrì siwa ọba pílò. àní lẹ́yìn òfin kùránì gbogbo òfin yányán bí pírẹsidẹ̀ntì kan bá débẹ̀ hmm. aṣọ òfin tiẹ̀ bóun bá tún kú ẹni tún bọ̀ òfin tiẹ̀ ni ó ṣe bọ́kàn bá ní ẹ mólè ọ̀kà ni ẹ jò lélẹ̀ bọ́kàn bá ní ẹ pa olè ọ̀kà ni ẹ fi sẹ́wọ̀n bọ́kàn bá ní ẹ fi sẹ́wọ̀n ọ̀kà ni ẹ má wọn rárá ẹ kìlọ̀ fún ni ẹ wò fi Nàìjíríà. kúlùdùn sùn siwa ọba tìlù. à ń bá lónìí. lọ́tọ̀dì ìlú fàdọ́là látú fónú náà. orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń gbé yàn. bẹ́ẹ̀ni. aláṣẹ lódìdí ìlú ẹgbẹ́ ẹ̀ẹ́rẹ́ta láì ṣe sókà ẹran ah, ah. láì ṣẹ̀ràn jásẹ̀. Ah, láì ṣe rí màálù láì ṣe ké màálù odidi èèyàn lizoka àrẹ́tà ẹni tí ọ̀rọ̀ apá ọmọgbà tí wá tí ọ̀rọ̀ apá nílùú àwọn arólórun bí wọ́n ti wá yìí sókà wọ́n ní tàkà wọ́n ní ìtàkà twenty five thousand. wọ́n lágbárí tí ò tí ì nírun funfun wọ́n lòun wé torí ọpọlọ tí ń bẹ nínú ẹ̀ wọ́n ní forty thousand. ní sọ́kà bẹ́ẹ̀ bá kú ẹni jíire. kó lòdù sùn ìsìwà ọba tìlọ. odidi èèyàn odidi ẹ̀mí àrólú. yóò bádìrú. wọ́n ń ta ojú ní sókà ah. wọ́n ń ta orí ní sókà ah. wọ́n ń ta ẹsẹ̀ ní sókà wọ́n ń ta àfihàn ní sókà àwọn abúké ẹ̀rí wọn mọ́ lọ́dọ̀ yín. wọ́n wá tú sókà ká ẹ máa wọ ẹ̀yẹ́ ọmọ nàìjíríà gọ́fúnà àwọn ọlọ́njọ́ dáa fún ajímọ̀bí. àmín ó sì kó katapila kalẹ̀ ẹ lọ́ọ́ dìstrọ́ ibẹ̀ àṣebáwá láti ibì kan ń ọmọ bẹ̀ wọ́n lè gbọ́dọ̀ fún order from above wọ́n lè gbọ́dọ̀ wọ́n kó katapila kú mbẹ́ ọmọ nàìjíríà àwọn aláṣẹ wa àṣeyìn lè ń jẹran wa. kúlù dùn sùúrù síwá ọba àti lọ. pátá rí mọ́ ẹ̀yin alágbára ni ẹ̀ sì bẹ̀rù ọlọ́run. kúlùdù sùúrì sì wá ọba àti lọ. ẹ wá sọ nǹkan nu èèyàn ẹ sọ di nǹkan nu màálù odidi ẹ̀dá kan níra nǹkan nu kí ló dé. kúlùdù sùúrì sì wá ọba àti lọ. ọlọ́run ọmọ nàìjíríà àní ẹnìkan àfiwọ́. kúlùdù sùúrì siwa batilu. àwọn ọlọ́pàá wa ọlọ́njọ́ da fún àwọn ọlọ́pàá nàìjíríà. amiina. ọmọ nàìjíríà ẹ̀ sáámi ó nídìí. ami. ọlọ́pàá nàìjíríà ń ṣiṣẹ́ fá. àkọ́kọ́ ìbọn tí wọ́n kó lé wọn lọ́wọ́ yìí ṣe gbọ́n gidi. ẹ̀rìn kiri ẹ lọ wo àwọn ọlọ́pàá ẹ lọ orílẹ̀-èdè ẹ lọ ọlọ́pàá ọlọ́pàá bímọ ó ní ìyá ńlé ó ní bàbá ńlé ó ní ìyàwó ó sì bí àwọn ọmọ tiẹ̀ A wàá kó wọn lọ nù dájì ọlọ́run nù gbó ẹ wàá gbé dáadáa dáàbá ẹ wàá kó lé wọn Allah àwọn ọlọ́pàá wa àwọn náà ti wá gbọ́n ẹ bá wà bẹ̀ lọ́fíìsì tí wọ́n bá ń jalè ní kan tí àwọn ọmọ táwọn dé ẹ dákun ẹ̀yin mo fi ọlọ́run bẹ̀ yín ah. ìbú yín mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run. Hmm. wàláyì mo fọ̀rọ̀ yín sọ̀rọ̀ lónìí ọlọ́wọ́n bá yín wáṣẹ́ tó dáa tẹ́rì ṣe. amiina. kí ló fò lè àìníṣẹ́ ni ọlọ́njọ́ dáa fún yín. àmín. àwọn náà ti wá gbọ́n bàbá wa ń bẹ lọ́fíìsì wọn wọ́n lè ponu mọ́tò fa ẹ bá ní ẹ ló sà ẹ dàgbé máa bọ̀ ní ọlágúnjú street wọ́n rọ́ọ̀bù lọ́wọ́ ìbọn lẹ̀ ń gbọ́ ìkọ́dà àfọwọ́ no fuel then our tire is not good. alaji abu rẹ́rìn lóòótọ́ ọ̀gá ọlọ́pàá ní ni lóòótọ́ yìí wọ́n bá dá yín lóhùn tán wọ́n yà gbé fóònù ká wọ́n máa bu yín wọ́n máa bu wa nìyẹn pé olùsí àwa ni ká wá kú ẹ bá lè gbèjà ara yín ẹ má lè gbèjà ara wọ́n sì gbọ́n wọ́n wàá jẹ́ wọ́n ti lọ tán dáadáa yóò tóbi wákàtí méjì wọ́n bọ̀ agbíjà wa nu ó ó ó ó ó ó àwọn ọ̀gẹ̀ wọ́n ti lọ wọ́n ti gba ogun àwọn tí ń bọ̀ gbé forty seven dání tí wọ́n mọ ẹ̀yìn láàrin ibi wákàtí méjì tọ́ta ò ní tán ni wọ́n kókó ni wọ́n fi kọ́ ọrùn yìí. nàìjíríà ẹ̀yin ọlọ́pàá wa ọlọ́run ọ̀sán sànù yín. àmín. èyí wọ́n jẹ ọlọ́pàá lówó owó oṣù security nàìjíríà mo ti rí. gbogbo kọ́ńtìrì láyé ọlọ́pàá wọn kò yanjú gbogbo olùtọ́ lálùbáríkà wọ́n yanjú ọlọ́pàá wọ́n yanjú tíṣà wọ́n yanjú dráìvà nàìjíríà wa ní ìlọ dáa jù owó wọn là á kọ́ san wọn ò jẹ́ ọlọ́pàá lówó ní nàìjíríà yìí ọlọ́jà torí káyọ̀tì bọ́ síbi àdúrà kọ́lá bùnà báàsì. ẹ̀rí ibùnà báàsì ló fẹ́ bá wa sọ̀rọ̀ yìí. radiyallahu anhuma. ọlọ́yẹ̀ ibùnà abbas ibùnà abbas òun ló bá wa sọ̀rọ̀ yìí ń gbọ́dọ̀ wá sí abbas wa mẹ́jọ̀kú. kọ́lá bùnà abbas. ọmọ abbas wí báyìí. radiyallahu anhuma ìtẹ́ ẹ̀fẹ́ mú lọ lẹ́nu rìn ẹlẹ́kùn ẹ̀ dákẹ́ ọlọ́run bá wa yọ́nú sí. dùkìrà ìndà nàbí láàyè. kálukú ń bẹ lọ́dọ̀ nàbí wọn wá rántí nǹkan. rajulun min bani isra'ila. wọ́n wá rántí ọmọkùnrin kan inna bani isra'ila. hamala sila ala atifi. ọlọ́run afọlọ́run òru lẹ́yìn tó lè kárí ni àfi fún wọn ní palestine ẹ̀rí bí wọ́n ti ń pa wọ́n wọ́n pa wọ́n pa púpọ̀ nísìn ẹ wo Gaza ẹ wo wọn ẹ wo ikú tí wọ́n ń kú kódà ọmọ tuntun tí èèmọ̀ nkankan wọ́n bá ju rọ́kẹ́tì wá báyìí odidi ilé bíi ilé alájà bíi ọgbà yóò sì wálẹ̀ gbogbo àwọn tí ń bẹ nínú yóò sì perish. la ilaha illallah. ìlú mùsùlùmí ni wọn la ilaha illallah làwọn náà ń wí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn ojoojúmọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá lè gbu àlìjàsíra ẹ fẹ́ gbọ́n ti ṣẹlẹ̀ ńbẹ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ́rí ẹ̀jẹ̀ wọ́n lọ wọ́n wá tó wọ́n tó òkú bíi three hundred wọ́n ti wẹ̀ wọ́n tán wọ́n wá tó wọ́n wọ́n kírun sí wọn la wọ́n lọ sí wọn bí wọ́n ti lọ sí wọn àmì tuntun kú ìlú mùsùlùmí sì ni ọlọ́run wọlé gbogbo wa yìí bá wa wọn ní Palestine. amiina. dàpọ̀ ọlọ́run bá wa da ogun náà dúró ọlọ́run. amiina. kí ló dìjà ọmọ mẹ́ta nífa wọ́n ń wá ọmọ mẹ́ta àwọn Israel bani Israel àti owó lọ́jọ́ ìrántí. akaramakala. ọmọ mẹ́ta wọn ò rí mọ́ ní Israel wọ́n wá wá gbogbo nu Israel ntọ́ da wàhálà lẹ́ni o èyí tẹ̀yìn fowó képo ń yà yín ràn yín àwọn ò lékú anikulapo ti kọrin ó Nàìjíríà gbogbo ń tà wí Áfíríkà pàtì kí là máa wí rí you don't want die i don't want die mama dey for house papa dey for house. ó gbé ẹ̀bá jùlẹ̀ kí ẹ tó lè gbádùn nàìjíríà. hamala sila ala. ìbọ̀ ìlú israel akínwó ni wọ́n àfáà ni wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n pa wọ́n ní sin pakúpa ni. àwọn israel ọ̀rọ̀ ma wọn mẹ́ta mọ́ wọ́n wá wá gbogbo onúlu wọn wọn ò rí wọn ah. wọ́n wá pe àwọn ọlọ́pàá wọn. ẹ̀yin ọlọ́pàá ẹ Gaza ẹ lọ wọ àwọn ọmọ wa wá Israel wọ́n Gaza à ń wá àwọn ọmọ wa wọ́n wá Gaza wọn ò àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tí wọ́n sọ pé egbèrègbè egbèrègbè wọ́n bá òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò mí ní ó pa Israel lù wọ́n padà tálà wa kọ́ wa gbogbo Israeli wá mú ọmọ Gaza ọmọ tí ọjọ́ ọmọ ọdún mẹ́wàá lọ wọ́n bá da petros lórí báyìí wọ́n bá sànà sí láàyè nítorí dá wàhálà lẹ́nu wọ́n ń ja ọlọ́run lọ́mọ iye tí ń kú lójoojúmọ́ bí Gaza bá lóun náà ta rúburúbu òun yin rọ́kẹ́ẹ̀tì mẹ́ta Israeli ọ̀ wá yin ibi ọgọ́rùn wọ́n wá ń pa wọ́n lọ́rùn yìí ọlọ́wọ́ Allah dákun afọlọ́wọ́rù yìí bí ọ́ masa dan kan náà dúró lọ́n. àmín. ẹ̀yin tẹ́ bá mọ tí tí ń jẹ́ ogun ẹ dàpọ̀ ní àmín. àmín. wọ́n wá ń sá wọ́n ń sá lọ wọ́n ń sá kó ń lu wọ́n ń lọ bí ọlọ́mba ni wọ́n rí eh, ẹni obi mọ̀ bíi mẹ́rin ọkọ gbé méjì ìyàwó fún àwọn kan dání ọkẹrù ẹrù ńkọ́ wọ́n mẹ́nu nǹkan tó lè wúlò wọ́n sọ lélẹ̀ wọ́n fi gbogbo wọ́n wá ń sá lọ níbi wọ́n tuntun ń sá lọ wọ́n rọ́kẹ́tì míì tún dé ó tún padà àwọn míì lójú ọ̀nà wọ́n tún kú lọ bí ọgọ́rùn-ún ẹ wo nǹkan bí wọ́n ṣe wá ń kú lójoojúmọ́ ni ẹ wá wọ́n lè dé tiwa ẹ̀yin ìjọba tiwa ọlọ́run kókun yín nàìjíríà a lack of security kò sí security o orílẹ̀-èdè nàìjíríà kò sí security o ọlọ́mọdé arógun o sanu ṣàánú wa ọlọ́run lórílẹ̀-èdè yìí o àmín a ní security àbí lé ń jó nísìn ṣàánú wa ni ọlọ́run. àmín. ibo là ń lọ ọmọ nàìjíríà bẹ́ẹ̀ bá wò gùdà wọ́n lè fowó kéko kílè tó mọ́ nísìn hmm. kò sí ta ṣe àkọ́kọ́ máa pa àníra àníra àwọn táyé jí wọ́n máa wò wá ràn kẹ́ ẹ padà rà kì já yín jẹ ni ńgbọ́ bọ́yá àwọn èèyàn kọ̀ọ̀kan máa gbé mọ́tò jáde ìnira ju lítà méjì lọ lítà méjì náà ni wọ́n yọ̀ọ̀rà méjì nígbà ọba yà wọn kọ́ máa lè rà ọlọ́run sájà á máa rówó rà á ọ̀tán á máa tò ní rà. orílẹ̀-èdè nàìjíríà àwọn eléèdú àwọn náà tó wá ń fowó kún èédú ẹ bá sínú ẹgẹ́gi tó wù yín àwọn náà tó wá ń ṣe mítìnì èdè mi mo ni nǹkan ma ń bẹ lóde nigeria èédú. bọ́ọ̀bù àwọn ẹgbẹ́ eléèdú ní sìn wọ́n ní ten thousand ẹ̀dá ẹ̀ nǹkan èédú. tẹ́ ẹ bọ́ọ̀nù ẹ gégi igi ọlọ́run ah, orílẹ̀-èdè nàìjíríà ibùdó abasi wa ń bá wa sọ̀rọ̀ ẹ̀ máa wá gbọ́. hamala sila ala ọkùnrin tí wọ́n rántí yìí ó gbé ọ̀kọ̀ tí fi jagun ọ̀kọ̀ òun lẹ́yìn ń pè ní arò ọ̀kọ̀ yìí ó gbé séjìká rẹ̀. ata alifa sahari. ìsì ń gbé kí bẹ́ẹ̀ ìfi ń jagun ó gbé kí bẹ́ẹ̀ alifa sahari ẹgbẹ̀rún oṣù. wọ́n wà fi sabilillahi. ogun kí ni wọ́n ń jà ìwọ̀n jagun sójú ọ̀nà ọlọ́run fàtàjàbà asahabu nabi. àwọn àwọn sàábì ànábì Muhammad ah, n tẹ́ wá falẹ̀ yìí sẹ́nu ẹ̀ wí dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ tún wí kan sí i. ẹ̀yin àlèhùnmọ̀ nẹ́bì àwọn sàábì ànábì wá ọwọ́ àṣemọ́lé mà nípa ọkùnrin. àjẹbà ṣàdídà ìṣelémà tó lágbára ìlọsàmọ sàábì ànábì lémà. wàtàmánà ó ayakúnà làwọn mẹsìlá dálíkà. àwọn sàábì ànábì wá ronú ọkàn ara wọn pé ìbá sì já wọn làwọn ń jagun yìí fẹgbẹ̀rún oṣù báyìí. fàdà ànábì yóò rọ́bà o. ànábì wa pe ọlọ́run ẹ̀. wàhálà yakúlò yàrá bíi. bóòlù ti wá pe ọlọ́run ànábì wa ni ìyá ọ̀rọ̀ rọ́bì gbogbo ẹni tọ́wọ́ yìí lálẹ́ yìí tẹ́tì rẹ bá gbọ́n tí mo wí ni ìwọ náà ni yá rọ́bì. yá rọ́bì. ẹ tún wí kan sí i. yá rọ́bì. ẹlẹ́kẹ̀ta tẹ́ ìyẹn wà ní yá rọ́bì. yá rọ́bì. bá níbi ti pè ọlọ́run. anta jàlítà ummati. anábìrin ah, ìwọ ọlọ́run ìwọ ló ṣe àwọn ìjọ mi akisara le umami amara. ìwọ ló ní kẹ́mi àwọn àjọ mi ọmọ kúrú àwọn kan ti lọ inú àwọn àjọ ààrẹ ni ó lò three hundred years ààrẹ ni ó lò one thousand years anabi nuhu aleyhi salatu wa salam nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún dín àádọ́ta ọdún ló fi jí sí ọlọ́run kèékan iye ọmọ ọdún tó jẹ́ o. Allah anábì làwọn kan ti lọ bẹ́ẹ̀ àmọ́ àwọn mi ìwọ ọlọ́run oníwọ̀n máa lo ẹ̀mí kúkúrú làwọn lo seventy là ń bá ń dákẹ́ là ń lo eighty là ń bá ń kú àwọn tó dánú wá ah, tí wọ́n fara sí lóhùn àwọn oní one twenty bí àwọn aláàjì àgbà àwọn tẹ́mi wọn gùn bí bàbá wa lágége ó ṣe gbóòórùn wọn tí wọ́n tún yàtọ̀ àmọ́ wàá tò ní àpẹ́tà fi ń kú mọ́. wà á pẹ́ àmọ́ lá. ó sì ní kí sẹ́yìn ó kéré. fa àtọ́. Ah, gbogbo èèyàn ń kí àwọn àlejò eh, wọ́n ti ń bọ̀ láti èkó Uh, isolad hmm. òun ní kúnlẹ̀ tó wọ white ni àwọn marketer nu g3 òun ní bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn òun wọ léèsì g3 nu láti èkó ni wọ́n ti ń bọ̀ ni ọlọ́run ní da ọ̀rọ̀ yín rú. àmín. ìlọrin yẹn sì sáámi fún wa. àmín. ọlọ́run ní da adúpẹ́ òtọ́lọ́run mú yín dé dáadáa yóò tún wá bá wa dá yín padà dáadáa. àmín wọ́n bá ń tọ́lọ̀ tó ṣe fún wa lẹ̀ yìí wọ́n rí pé èsì ah, fọlọ́hún nìkan níbẹ̀. ẹ tún wá bá ń tọ́lọ̀hún sa jítìrì tí ń wá tipẹ́ àwọn méjèèjì tí ń wá lẹ̀yà tó kálẹ̀ ti bàbá ṣe pé kò ní wọ́n ní torí tó jẹ́ kó ló jẹ́ kí ro pọ̀ báwọn. bọ́lọ̀hún ti ṣe mínú sẹ́ rí lọ́rin náà bẹ́ẹ̀ rí lọ́rin báyìí. Insha Allah àwọn kan máa ń sọ fún wọn ní ìwọ̀n àwọn míì tí wọ́n fẹ́ràn àwọn àfa wọn nìkan eh, kò ní wá sí ilẹ̀ tí wọ́n kún fa kéékún lọ́rin

kò jọra wọn jítìrì lóhùn jítìrì lóhùn fún lẹ́sìn pé kò jọra wọn yóò gbàtà ní wọlé mm. the difference is clear àdúgbò ní kò jọra wọn. difference wà ń bẹ. yàyà ń bá mu wàlà yà ah, ah. kéwù yorùbá wàlà yà ń bá mu wàlà yà ń jọra wọn. ó jura wọn lọ tìrì mákẹ́tà ni wọ́n sọ wọ́n fún mákẹ́tà kejì tó lóhun ti ń gbé àfa nǹkan wéko ní ìsìnkú yóò na àfa mi à jítìrì wá ní ìwúwa ọmọpọ lòun ní ń pín ọ yàtọ̀ síra wọn. bọ́ ọ bá ti dé jítìrì lárúbáwá yorùbá tá a sọ fún ọ yìí ni ọsọ lọ́hùn ó ní làyà ń bá mú wọn làyà ń jọra wọn kò jù báwọn lọ. fa àtọ́ ọ̀la ò lè lẹ́tà lẹ́kàdìrín àlèhùn àná Muhammad ẹ eh, yorùbá ànábì dáadáa sallallahu alayhi wa sallam ìgbà tá ànábì wo ntọ́lọ́hún se. táwọn àjọ ànábì rí ntọ́lọ́hún se fọmọkùnrin yìí pé ah, ẹgbẹ̀rún ẹgbẹ̀rún oṣù lèyẹn fi jagun sójú ọ̀nà ọlọ́run báyìí wọ́n wá ń ṣe mọ̀ pé èé ṣe ah, wọ́n wá ń kábàámọ̀ pé ìbá ṣe ìbá sì já wa tó já nǹkan báyìí fún ànábì wa ni ya Rabbi ọlọ́run ọba mi o. jà á lítà àwọn mọ́tì ìwọ ló sí àwọn ọjọ́ mi pé ẹ̀mí wọn kò ní gùn mọ́ oníkan mọ́ kúrú lẹ́mìí. wà á kọ́ la àmàlà. ó sì jẹ́sẹ̀ wọn gùn ó jẹ́sẹ̀ wọn pọ̀ iṣẹ́ kékeré ni wọ́n ń ṣe tí wọ́n fi ń kú nípa àwọ̀ ọlọ́run ẹ̀rí babalágége ọlọ́run lọ́mọye tí wọ́n fi pe ọlọ́run baba wàlájì àgbà ọlọ́run lọ́mọye tí wọ́n fi pe ọlọ́run baba ní sóró ọlọ́run lọ́mọye tí wọ́n fi pe ọlọ́run hmm. belgore ọlọ́run lọ́mọye tí wọ́n fi pe ọlọ́run àfa wa basaru bulada ńgbá ọlọlọmọ yẹn tó fi. bàbá wa agbárí gidi ma bàbá agbárí gidi ma àwọn máa dijú báyìí ni eh. wọ́n lè dijú fún wákàtí méjì nínú ilé ọlọlọmọ kàtí wọn wí. ànábì wọn ọlọ́run àwọn àjọ tèmi tí wọ́n ń lò lọ́wọ́ yìí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ máa fa àtàlọ́ọ̀ lẹ́yìn lẹ́tẹ̀lẹ̀ tánìrì. nígbà níbi ọlọ́run wa rí i pé ó. Oh, ntọ́kùnrin ní ṣe ọwọ́ àwọn àlèmọ́ ànábì lójú ọlọ́run wa ni mo wá ọ̀dà ìwà ànábì mo fún ọ ní Laylatul Qadri. faqala Allahu ya Muhammadu. ẹ tún wí dára jama. ọlọ́run wa ni ìwà ànábì. Laylatul Qadri. òróru Laylatul Qadri ti gbogbo yín jòkó yìí. khairun min alfi shahri lóore ju ẹgbẹ̀rún oṣù ẹni tẹ̀ rí ni ṣèbẹ́gbẹ̀rún oṣù ní fi ń jagun fẹ́mi ọlọ́run àmọ́ òrùka yìí péré ọwọ́ àgbẹ̀mí láì máa yẹ ọ̀nà òrùka yìí ó jùlọ láì máa yẹ ọ̀nà òrùka yìí ó sínú ẹ̀ láì máa yẹ ọ̀nà òrùlé látòlẹ̀ kárìrì ó ju ẹgbẹ̀rún tiẹ̀ lọ. wà á tẹ́ tuka wà ó má tẹ́ ká ìwà nẹ́bí mo fún ilé látòlè kádìrì àtàwọn ọjọ́ rẹ èyí wọn ò wọnú o. àtọ̀lọ́hún bá wa kẹ́ Muhammad. tàwa aráalé ànábì Muhammad. olúwa bá wa kẹ́ Muhammad. àtàwa aráalé ànábì Muhammad. ọlọ́run ọlọ́run ṣàánú ànábì púpọ̀. sallallahu alayhi wa sallam. àwọn àjọ Musa nígbà tí Musa ń jíṣẹ́ táwọn bá tọ̀ tọ́ba ta sí wọn la inú òfin tiẹ̀ tọ́lọ́run fún òkúta ni wọ́n fi gbòbẹ̀ ó dìgbà tó bá sẹ̀jẹ̀ kọ́lọ́run tó gbà pọ̀ mọ́. Allah ha àwọn àjọ tèmi yìí ni wọ́n tọ́ọ̀gì ni wọ́n wọn ní lè ṣe léyìí mo wo tiẹ̀ mọ́ wọn la ẹ bá ti fomi sínú wọn gbà pọ̀ ẹ wo orí tọ́lọ́run sí fún anabi Muhammad sallallahu alayhi wa sallam fi kulli sanatin khairan. oore ni ó sì máa jẹ́ ní gbogbo ọdọọdún tí n bá ti ń wá. wọ́lọ́ mi bá dì ká. kódà ìwà nẹ́bí bọ̀ bá tún sínú ayé mọ́ wọ́n tún máa ba lọ bẹ́ẹ̀ èmi ọlọ́run inú mi ó sì máa dùn sí wọn. hatta ila yawmil qiyamati. wọ́n máa bá Laylatul Qadri lọ bẹ́ẹ̀ ìmọ̀ àdùnnú sí wọn wọ́n máa yọnu ìyá máa yọnu sí wọn àwọn náà máa dùnnú lórí Lailatul Qadr ẹ̀ ọba àti jókòó hmm. ẹ gbogbo wa ti ń wora wa inú kálukú sì ń dùn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ìwà nẹ́bí mo fún ọ bẹ́ẹ̀ bọ́ ọba tún sí ma wọ́n máa ṣe bẹ́ẹ̀ àtà ilà yẹ ọmọlẹ kìyàmà títí ọjọ́ kìyàmà ò fi dé a máa ṣe Lailatul Qadr. wàhíyà fi kulli shahri Ramadan. òun Lailatul Qadr ẹ wàá lè ṣe lọ́jọ́ lásán àfinú àwẹ̀ Ramadan wà á lè fò ṣahárẹ̀. ẹ wá rí ẹgbẹ̀rún oṣù. thalatha wasamanuna sanati. ìwà ń jẹ́ ọdún mẹ́tàlélọ́gọ́rin àtọ́sù mẹ́rin. wàkọ́lá ibnu abbas. àfa wa àgbà ibnu abbas wa wí báyìí. inna Allah ta'ala wẹ́tìrọ̀. ibnu abbas ọlọ́wọ́ bá mi kan ni. wẹ̀yọ̀ himbole wetira. a sì máa fẹ́ kí nǹkan jẹ́ yọkan. wà iná ojà àlà àyàmà dúníyà tàdúró aláṣàbò ẹ̀. ọlọ́run sì ṣe ọjọ́ ó ṣe ayé bọ́ba yí lọ tó yí bọ̀ ìjọ méje náà lẹ́ẹ̀ka sí. Allah méje náà ni. wàhálà kọ́lé ìsánà mi sábò ẹ̀ alájí kamaru ẹgbẹ́ sí ayé wáyé ó tún wáá dá kínni. wa khalaqal insana min sab'in. ọwọ́ dá àwọn èèyàn anabi adama akaramakallah babala baba gbogbo ayé baba àgbà. Hmm, alayhi salatu yẹpẹ tí mo fi da ọ̀nà méje ni mo ti ní wọ́n bu wa. Allah wọ́n bu bí ọ̀gá wọ́n bu bí ó kúrú wọ́n bu bí ó funfun wọ́n bu bí ó pupa wọ́n bu bí ó dúdú wọ́n bu bí ó yẹ́lò tẹ́ ẹ bá rìn jáde ayé tẹ́ ẹ bá rìn kí àwọn ìbò kan bẹ àwọn èsè funfun wọ́n èsì ṣe pupa ẹ mọ̀ wò ojú wọn gbígbà àwọn tún yẹ́lò gbogbo yẹ̀pẹ̀ tí wọ́n bù ní ọ̀nà méje wọ́n ti bù ọjọ́ ayé mo ṣe méje ní tí mo fi dáadáa mọ̀ bàbá la yín yẹ̀pẹ̀ tí mi dá ọ̀nà méje mo ti ní wọ́n bù. وخلق أرزاقنا من سبع ah, àwọn àsìkí tẹ̀ ń lò ìjẹ́ ìmú yín ọ̀nà méje mo ti ṣe. wàjà aláfa ọkọ̀ náà sábà sàmáwáàtì. mo sì ṣe sánmà tí ń bẹ lókè yín mo ṣe méje. wàjà aláta sábà àrùdínà. mo sì ṣe lẹ́ẹ̀lẹ́ẹ̀. Mose ni meje méje. wẹ̀jálà abukura sábúà. mo fi ṣe búdò kan mo ṣe ní méje mo fi pamọ́ ẹnìkan mọ bí ọ wà ó ju òkun lọ ó sì ju ọ̀sà lọ ìsì ń bẹnu ayé n ò sì fi hẹ́nì kankan ẹnìkan ò sì mọ bí ọ wà alágbálúgbó omi ọ yàtọ̀ sí Indian Ocean kìíní kan Ocean sáwọn alágbálúgbó omi tẹ̀yìn wínú ọlọ́run mo tún wá dá ibùdó méje kan mo fi pamọ́ ìsì ń bẹnu ayé ẹ̀sìn mọ bí ọ wà. Allah ẹ mọ bí ọ wà mo sì dá ẹ̀dá ẹ̀ ń yàtọ̀ síra yín bẹ́ẹ̀ ti lójú tẹ nímú tẹ lẹ́nu tẹ létí tẹ lọ́wọ́ tẹ lẹ́sẹ̀ tẹ́jẹ̀ ń bẹ lára yín tẹ́mi ń bẹ lọ́rùn yín mo tún wá dá àwọn akẹ́yìn mọ̀ wọ́n wọ́n sì ń bẹ nínú ayé ìyí ẹ̀dá dáàdì sí èmi ọlọ́run ẹ̀mí ti ń bà bọ̀ wàlẹ̀ kọ́ ilẹ̀ والبقالة والحريرة لتركبوها ولا والخيل إيه والبقال والحمير لتركبوها وزينة إيه ما لا تعلمون أهلي والخيل والبقالة وحميرا لتركبوها ولخيلا مدلزي والبقالا مزدبكا والغميرا لتركبوها زينة أبغاني نعم لتركبوها gbogbo tí mo dá yìí lè tẹ́rì kàbúhá kẹ́lì má gun wa. wàzíì zinata kí wọ́n sì jẹ́ ọ̀ṣọ́ fún yín bẹ́ẹ̀ bá dẹ́kun lè bàbá wọn bá lọ́rin ẹ̀ ra àwọn ẹ̀sìn. ṣé o àwọn ẹ̀sìn ṣe fàájì kì í mm. mo tún ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ fún yín. wọ́n yọ kàlùkù màá tààlàmú náà. ẹ bá kiri. wọ́n yọ kàlùkù màá tààlàmú náà. mo tún wá dáwọn ẹ̀dá kan ẹ̀ mọ̀ wọ́n nínú àwọn ẹ̀dá tí mo dá tẹ̀ ìmọ̀ wọn rárá nínú ẹ̀ ní Yájújà àti Májújà mm-hmm. etí wọn ọ̀tún àádọ́rin ìgbà ohun etí wọn òsì àádọ́rin ìgbà ohun táwa fi sẹ́fíntì ẹ̀fì kún sẹ́fíntì hmm. bí wọn bá wá yanú báwọn fẹ́ jẹ èèyàn ọlọ́run ni wọn ò mi bí ọgọ́rùn-ún èèyàn kí wọ́n tó gbèmí báyìí kálọ́. wọ́n kàlùkù màlá tààlà mọ́nà wọ́n fẹ́ wọ ayé wa zulkarnaini hmm. ọba bẹ ọlọ́run ìwọ ọlọ́run bùnmi lágbára ọba mú òjé ọyọ káàkiri ayé pátá Allah òfìsè òdì fáyé hmm. òjé òun ni ọ̀jẹ̀ yájújà tí májújà onírú ayé wọ̀ ẹ bá làwọn ń gùn mọ́sìn yọ nífi bẹnu sọ́dún kábì. bẹ́ẹ̀ iná yájújà wàmájújà mufsiduna fil ardi iná yóò jújà wà máa jújà mọ̀ sí dùnà fílẹ̀ àrídì. wọ́n sin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. adamallahu hayatakum. bébí ọlọ́run ti ń ṣe bọ̀ ni. waja'ala ma yaqa'u fi sujudi. èmi ọlọ́run méje méje tí ń bá bọ̀ mo tún wá ṣe gbogbo bí tẹ́ẹ̀ fi lélẹ̀ bẹ́ẹ̀ ń bá ń kírun ẹ̀rí bẹ́ẹ̀ ń bá ń kírun tẹ̀ bá wálẹ̀ tẹ̀ fẹ́rí kalẹ̀ báyìí gbogbo bí tẹ̀ fi lélẹ̀ méje ni kò lè pé mẹ́sàn-án tó méje péré ní gbogbo tẹ̀ fi lélẹ̀ ọwọ́ méjèèjì eékún méjèèjì ẹsẹ̀ ọmọ àkà méjèèjì tẹ̀ fi lélẹ̀ la ẹ̀rí ojú tẹ eré tẹ wá fi lélẹ̀ eré tẹ fi lélẹ̀ wọn jẹ́ méje bọ́ọ̀ bá délé ìwọ náà kà á fililẹ báyìí kọ wá ka ogun tó fililẹ méje ni mùsùlùmí náà fẹ. wàhùrì máa mi nìkan ìlà àkèrọ̀bí náà sábúà. ọlọ́jẹ̀. akaramakala. ọjà sàdúà. mo ṣe gbogbo ẹ̀ ní méje méje. وقسم المواريث بينهم على سبع. mo tún wá ṣe pé ẹ máa pín ogún bẹ́ẹ̀ bá fẹ́ pín ogún olówó ní àbọ̀lọ́lá gbogbo yòówù tó lè ní ọ̀nà méje ni ẹ pín gún sí. wà á ta nàbíyàwó sábúà màsáné. mo tún wá fún wa nabi Muhammad sallallahu alayhi wa sallam mo tún wá fún ní sábúà màsáné méje lòun náà. wàrọ̀ mi olùjìmọ́rì fi sábò ẹ̀. òkò tẹ́ máa lè má ṣe tálì kọ̀gbọ́dọ̀ táyọ̀ méje. fa azúnù á. kí ló wí. fa azúnù á. Ah, Ibn Abbas wa ni ah, nígbà tí mo gbogbo tó lọ́n wí mo wá rò pé. Wallahu a'lamu fi laylati sab'i wa ishirina. Ah, àṣé. Ah, bẹ́ẹ̀ bá wá ń wá lélẹ́tùlẹ̀ kádìrì níjò láṣẹ o níjò ẹ wá síbi ó di mẹ́tàdínlọ́gbọ̀n èyí tí ti wá tá a bọ́ bá gbà yàtọ̀ sáwọn ń sokoto. wàláyé lónìí inshallah ó di mẹ́tàdínlọ́gbọ̀n eh. lílọ tó di kádìrì gángan la ń ṣe. twenty seven Saudi Arabia wọ́n ṣe látò kádìrì lọ twenty seven ni. adúgbò ọlọ́run <laughs> abáàgbà náà ṣe tiẹ̀ lónìí kọ́ gbogbo ọdún tọ́lọ́mù bá ní ọba láyé pọ́bà lọ́rùn yẹn bá ti gbà wẹ̀yìn nígbà tọ́rọ̀ bá ti wà nù mú pẹ̀lú ọba wọ́n rí oṣù yìí kọ béèrè náà ló tẹ́lẹ̀ ọba bóò ọba ajẹ́sàrí ni àmọ́ ń gbà náà wọ́n ọba. adéjà olóhùn rọ́ṣù orinu ogun àwọn aláwẹ̀ <laughs> àwọn aláwẹ̀ ọba <laughs> àwọn náà ń gbọ́ ìwà ń dùn wọ́n ẹ jẹ́jà kan. wàásù ilà rọ̀ṣù làlá ẹ̀. Saudi Arabia Egypt lónìí ààwẹ̀ wọn ó twenty seven ìlú Cairo lónìí ààwẹ̀ wọn ó twenty seven ìlú Madina tànàbí wà ìlú Madina tànàbí sùn ààwẹ̀ wọn ó di twenty seven wọ́n máa lórí àwa kan abọ́gbàgbà tiẹ̀ ọba ń twenty seven. Allah àwọn kan wọ́n wọkọ̀ lọ Sókótó lọ ni. ẹlẹ́jẹ̀ ẹ̀gbìnlẹ́ máa lọ sókótó ọkọ̀ sòrò owó lọ́nà àwọn kan wàá pè mí ẹ dákun gbogbo ohun tẹ́ ẹ bá gbà ẹ bá wa síwáàsí mẹ́rin ní Kaduna mo ní mo tiẹ̀ gbọ́ ti bẹ̀ ń mo ní ń gbọ́ ẹgbẹ́ ni wá àtúwá nìkan ní fùntúà ẹ bá a sẹyọ kan mo ní mo gbọ́ tibẹ̀ wọn náà tibẹ̀ wọn ò lè àgbọ̀ nínú pépà nígbà tí ó wàá bá ọ̀rọ̀ jẹ́ ẹ ẹ́d kọta wa pátápátá gbogbo ẹgbẹ́ ní ọ̀wá wa nínú họ́ọ̀lù ni mo ní níbo ní ìta ọba mẹ̀dúgùrì mo ní aniwas ah, à ń lọ port harcourt mo gbàgbé. wàásù ilẹ̀ rọ̀ṣúlàláì. èmi mẹ̀dúgùrì kọ́ mẹ̀dúgbé ńlẹ̀ ni èmi tí mo wúlò fáyé tí wọ́n ń retí mi wọ́n á wọnú ọkọ̀ ah, bí alayé dé yìí ẹ wo nàìjíríà àwọn ọmọ wa ń bẹ lọ́wọ́ àbùkọ́ ọ̀rá mu wọn ò rí wọn gbadi sí wọn nàìjíríà wọn ọ̀dà wọn ọ̀dà amẹ́ríkà pé kí wọn wá ṣe security fún wa àwọn yìí hùn wọn kọ́ wọn sí abuja lóòtẹ́lì the best hotel wọn kọ́ wọn sí abuja wọn rú gbogbo àwọn ọmọ wa wọn rún wọn rún wọn wọn ò rí kankan mú fún wa nú àwọn ọmọ tí wọn gbẹ tí boko haram kó lọ wọn làwọn ṣe security wọn tún kó british kan dé wọn tún kó yìí wọn sí nikon luga àwọn náà jẹ́wọ́ nàìjíríà gbogbo àwọn ọmọ wa tó dáa ni wọ́n fi ń ṣe wọn lálejò wọn rún wọn rún wọn rún wọn rún wọn rún wọn wọn ò rí àwọn ọmọ wa gbà lọ́wọ́ boko haram dì sí ẹ wò ìjọba nàìjíríà ìyàwó tó yà àfàdá pakún lọ́rọ̀ ọmọ nàìjíríà èyí ọmọ wa ẹ rí gbà lọ́wọ́ boko haram èyí boko haram ẹ rí wọn lẹ́kùọ́ àwọn àwọn tún náwó àwọn tún máa wọn ọmọ wa wọn tún fi wọn ṣe fàájì ẹ wò yà lérí nàìjíríà ọba nàìjíríà yẹn wá ń wàsú ilà rasulallah. wọ́n wá bí anabi muhammad rè ani alamati Lailatul Qadri. Ah, wọ́n ní wà nẹ́bì àpẹẹrẹ wo láàmú rí tá a fi gbà pé lóòótọ́ òru Lailatul Qadri la wáyé. faqala an-nabiyyu. ẹ pé sallallahu alayhi wa sallam. alayhi sallam. anabi wa dáhùn lóhùn. hiya laylatun balijatun. hiya laylatun balijatun. ìtẹ́ fi mọ̀ pé bẹ́ẹ̀ ni Lailatul Qadri ìgbà tó yẹ ká ṣe là ń ṣe yìí ọjọ́ náà ó ṣe sí i. la ilaha illallah. yóò ṣe sí weather change. ẹ wò látàárọ̀ ẹ wò látàárọ̀ ẹni ẹ bá ṣe láti kájí tí wọ́n fi gbogbo ọ̀sán tán fi mu kóòkì tó òun sáà ń ṣe yàn ẹ ṣe o. anábìíní tẹ́ fi mọ̀ pé lóòótọ́ òní ni ilé látòlè kádìrì látàárọ̀ ọjọ́ mọ̀ ṣe sí i èmi. láhàrá tó fi hàn. láhàrá tó fi hàn. kò ní gbóná. wàlá bá rìn dàtàn. ẹ̀hìn láhàrátọ́ fi ẹ́ wàlá bárìndàtọ́. ètò àfi mọ̀ pé lóòótọ́ lẹ́lẹ́tọ̀ lè kádìrì òní ni láhàrátọ́ fi hà gbígbóná ẹ̀ ní rí kò ní gbóná ẹ̀ ní làágùn. wàlà báárì dàtọ́. alájùlẹ̀ mọ́rin ìlépo inú tẹ́ẹ̀tù fi mà wàlà báárì dàtọ́ òtútù ò ní mú. wàlà sàhábọ̀. inú tẹ́ẹ̀tù fi mà pé lóòótọ́ lẹ́nu gàdí ni ń bẹ. ńjọ́ mi bẹ́ẹ̀ bá jáde ta òjò sú ẹ̀sùjú ọwọ́ àlójú sánmà ẹ wo òní sílẹ̀ ẹ̀ pé òjò sú nǹkan kan ò ṣe wàlá àmàtàrọ̀ kódà òjò ní rọ̀ wàlá rí hó. atẹ́gùn tí màá fẹ́ gbàgbà gúgùn tí wọ́n gbé ah ọlọ́mọ sanu abójú yóò bá rọ̀ kọ́ ọ̀rọ̀ atẹ́gùn kò ní fẹ́ jọ nílẹ̀ àtúntò kàdírì. wàlá yẹrí mi fi ànájìmọ́. ìjọ nílẹ̀ àtúntò kàdírì bẹ́ẹ̀ bá wojú sánmà ìràwọ̀ kankan ò ní í já wàtẹ́tìlẹ̀ ṣàmùsù sọ̀bí hàtìyà. oòrùn tí ó sì yọ ńjọ́ tẹ̀ ńjọ́ bá ṣe pé ńjọ́ náà nílé òru mẹ́tàdínlọ́gbọ̀n òrùn tí ọba yọ ńjọ́ náà kò ní tara ẹ wo àwọn òrùn tí ń yọ lónìí sọ tara ni kò ní tara. ya rabbi tọ́ anabi wa fẹ́ sàdúrà. yàrá sẹ́lẹ̀. anabi fẹ́ sàdúrà. aláwọ̀ ni wọ́n sẹ́lẹ̀. bá a ti jókòó yìí ìyẹn gbọ́dọ̀ tọrọ àdúrà lónìí pípọ̀. Insha Allah. àfa zarinuji ọlọ́mùbọ̀ alálùbáríkà rẹ̀. amiina. àfa tí wọ́n ń pè ní zarinuji òun ló ṣe tàlímù mú tàlímù òun ni sheikh zarinuji. onífàkàmù mi sọ hihin mata min gairi illatin fakam min sahihin mata min gairi illatin. وكم من سكين عاش حين من الدار ẹ̀ríkà فكم من صحيح bọ́ọ̀bá jí ta fún ọlọ́láàfíà tọ̀ọ̀rọ̀ apá gbé tọ̀ọ̀rọ̀ ọwọ́ gbé odidi ohun òyàn orí pé èèyàn ní ìwọ náà ń bọ̀ ọmọ pé ìwọ ni wọ́n ń kí ọ̀dá wọn lóhùn ah, fàkàmùmí sọ yìí. fàkàmùmí sọ yìí. ọ̀pọ̀ ń rẹ̀ ní ọlọ́láàfíà. mẹ́ta mi rẹ̀ ìlàtí. mẹ́ta mi gẹ̀rì ìlàtí. mẹ́ta mi rẹ̀ ìlàtí. alọ́pọ̀ ń rẹ̀ ń tọ́lá láàfíà mm. lẹ́nu òní tilẹ̀ mọ́ yìí ó ní àlàáfíà nígbà tí iyọ̀ hàn ọbẹ̀ ni. Hmm. àmọ́ máa tà ó sì kú. mi ń gbọ́ ìrìn ìlàtí mi ń gbẹ́rì ìlàtí mi ń gbọ́ ìrìn ìlàtí. ó kú bẹ́ẹ̀ eré ọ̀fọ̀ ah, ah. ẹ̀dọ̀ ò sì dùn ikú ẹ̀ làwọn èèyàn kà gbọ́. wàká mi sàkíní. ó sì pọnu ẹ̀ tọ́lá làáfíà jẹ́nẹ́rà lọ́wọ́ wọ́n pẹ́ ẹ̀rọ́jú jẹ́ ẹ̀rọ́jú mú wọ́n yí padà ní tòun ti bẹ́ẹ̀ àpé ó kú. àwọn ṣòhínà mi náà dárí eh, wọ́tà mi ṣèkí mi. àwọn ṣòhínà mi náà dárí. ọ̀pọ̀ mẹ́ńtọ́ ṣàìsà báwọn tí ò gbádùn. haṣa ìsì tún sẹ̀mí hínà mi náà dárí. ètò ń bá lò gbà nínú gbà lọ ni ọ̀tún nípa kàmú mi fàtà yumusi wayusi bí wùdọ̀ hikan. wà kàmú mi fàtà yumusi wayusi bí wùdọ̀ hikan. ó tún wá pọ̀ nu ọmọkùnrin ojì ọwẹ́ ọ̀nù rẹ̀ ọlọ ṣáàt okozi suit la ilaha illallah. wà kàmú mi fàtà yumusi wayusi bí wùdọ̀ hikan. ipò tó wẹ̀ mọ́ra tán ó tún fi gíláàsì ó tún fi lé iwárin orí wáyù sí bíhù dọ ìkàdá wáyù sí bíhù dọ ìkàdá ó sì jí àfa ọmọ abu kọ́dà ẹ̀rí ló fi jáde lé ah, ah, ah. sweetheart mo ń jáde la ilaha illallah òun jáde lórí. wọ́kàdì inú sì jáde àkìfáànù wà wà láyà bí. wọ́kàdì inú sì jáde àkìfáànù wà wà láyà wákàtí nù sí jáde àkínfọ́nù wà ọ̀làdé o. ètò mo ti fẹ́ ṣàdúrà nìyẹn. adamallahu hayatakum. àfààní fàkàmù mi ń fàtà yìí mú sí ọ̀pọ̀ nínú ọmọkùnrin tí ó jáde tí ọmọ rẹ̀ lọ́wọ́ yìí ṣe bí ọ̀dọ́ ìkànnì jíjí tí ó jì kọ́lá yóò bẹ̀rẹ̀ nìyí. wàkàdí sì jẹ́ ti àkìfọ́nù wà wàlá yadiri. bó ti wá jí ti ń lọ ti ń sọ̀jì ká lọ ni aṣọ ọkù rẹ̀ tí wọ́n èwe wọ́n ti hun parí wá wà láàyè dìrì òun ni òsì mọ̀ yìí. wàlẹ́ ìṣtẹ́ ẹlifẹ́. ọ̀pọ̀ ìyá mi kọ́ lẹ́gbẹ̀rún ọdún láyé. fúnmà àlùfẹ́yìn ní bàdà. fúnmà àlùfẹ́yìn ní bàdà. fúnmà kó lo ẹgbẹ̀rún ọdún kan láyé kọ́mọ́tì ikú kó sì wá nù ayé níbẹ̀. fúnmà fúnmà lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan ní alifẹ́yìnì ó tún wá lò two thousand years káwá fi kún one tó lò ó di three mm, two hundred years ẹ̀rí ọ̀dọ̀ ẹgbẹ̀rún mẹ́ta ọdún mm, tí wọ́n nìkan lò kí ló wá wí. wàlẹ́ bùdàmí yóò mi tàfírò ìlànà kọ́múrì. tààrẹ yìí náà. wàlẹ́ bùdàmí yóò máa nàdírò ìlànà kọ́mùrì. Tùwí. Wàlá bùdà mi yóò mi tẹ̀sírò ìlànà kọ́mùrì. Wàlá bùdà mi yóò mi tẹ̀sírò ìlànà kọ́mùrì. Ọ̀gbọ́sẹ̀ wọ́n lọ́wọ́ ń ṣe àlìfà ọgbọ́dùnú ayé orí jẹ orí mu orí ná orí lò wọ̀lọ́ ìṣtà. wọ̀lọ́ ìṣtà alifa. àníkòóló ẹgbẹ̀rún ọdún láyé. súnmọ́ alfẹ́yìn bàdà. abdulgali adamalawo haya. owó aliṣe kọ́lá abdulhasisi. bẹ́ẹ̀ni alawo nìbàdàn. ẹnu pé yẹn lówó lẹ́yìn Sàràkí ó tún ka àwọn ni. baba lẹ́yìn àwọn ni àbí wà lọ́wọ́ ìṣàkí ló wí. wà lọ́wọ́ ìṣàlì fọ́ fún mọ́ àlùfẹ́yìn ní bàdà wà lábùdà mi omi tẹ̀sírò ìlàlí kábúrò wà lábùdà mi omi tẹ̀sírò ìlàlí kábúrò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من ها yaf'alullahu bi'azabikum in shakartum wa amantum وكان الله شاكرا عليما لو شكرتم لازدنكم بابا وموزا láì ṣàkárí tún là sí ìdáná kan wọ́n láì káfárí tún ìnà àsáàbílà ṣẹ́díìdà sọ́dọ̀kàlọ́ọ̀kù màwùdà ànánáàbí ẹ dákun àwọn tí wọ́n ń pariwo mẹ́ o àwọn tó ń bẹ níwájú ẹ jókòó lẹ̀ kọ̀mọ́ndà kọ̀mọ́ndò kọ̀mọ́ndúnà orí níbi tí ò bá ti ṣàgbàjà lè ẹ ti máa ń jìyà ọ̀dọ̀ bàbá wọn mọ́ mọ́ mọ́ màmúsà ọ̀dọ̀ bàbá wọn mọ́músà làwọn àlálẹ́ tó ní kò sẹ́ni tí ò ní gbàlúgbà ríga lọlé bọ́ọ̀ bá nẹ̀gà àlùbáríkà jẹ́ tiẹ̀. bọ́ọ̀nàgà àlùbáríkà jẹ́ tìyẹ ọ̀sìn sámi. ẹ wá bá ti wá ń pariwo ta ni ń pariwo. ọ̀nà ìzùn ló ń pariwo. ọlọ́run ní sọ wá lọ́nà èṣù. bàbá buhari ọmọ musa o ẹ rí àwọn àkàgbé sími létí aláàjì wa arábàmbí. wọ́n gbé sí mi létí ìwé pé kí n kọrin sáwa nìkan ni mo wá ní òmọ́mìlá kí n máa kọrin ní rẹ́kọ́ọ̀dù wọ́n ní wọ́n fẹ́ tá àṣẹ jáde ní kí n kọrin táyé mọ̀ mímọ́ kọ̀mọ́ndà kọ̀mọ́ndò kọ̀mọ́ndúrà àṣẹ lálẹ́ tó ní gbogbo tí mo fẹ́ wí ní ibà bá wa gómìnà ti bá mi wí gómìnà wa nínú Ismail Imam Zakiri náà ọ ọ ọ ọ ọmọ bàbá alámúlé wọ́n ti wí tí mo fẹ́ wí àmọ́ orí òní bọ́lá èkó máa kó nǹkan yíra bàbá ọmọ Musa o yóò dà fún bẹ́ẹ̀ ti dá mi lóhùn lẹ́kọ̀ọ́ náà rò <laughs> bàbá Shehu Bukhari ọmọ oh, Musa ẹ dákun àti mo fẹ́ lò lálẹ́ yìí ọmọ musa ni ẹ̀yin ẹ máa bá mi sọ pé ọmọ musa ẹni tí o bá wúyẹ ti sùn are you sleeping are you following me aha ṣé o buhari ọmọ musa ṣé o buhari ọmọ musa mo fẹ́ sọ̀rọ̀ bàbá wa ọmọ musa. Mọ̀lánà o ọmọ mọ́sẹ̀. kíni bí ti bàbá wa ọmọ mọ́sẹ̀. tó fi lálùbáríkà ọmọ mọ́sẹ̀. ẹ̀dá kan kí láṣìírí o ọmọ mọ́sẹ̀. àní kí láṣìírí ẹwà ọmọ mọ́sẹ̀. ọmọ mọ́sẹ̀ ò ní kí ní kan bàbá ọmọ mọ́sẹ̀. ọmọ òlékelé kan bàbá ọmọ ọmọ ọzọ kò dá tẹlẹ ká pọ̀ mọ́ lọ́wọ́ ọmọ ọmọ ọzọ kò dá nǹkan ká pọ̀ mọ́ lọ́wọ́ ọmọ ọmọ ọzọ ibi kan ló ti ránù bá ìka ọmọ ọmọ ọzọ ibi kan ló ti alùbáyíká mọ̀mọ́sẹ́. lára bàbá oníwàásí àgbáyé àgbà àgbáyé ló wá kù rọrùn ń ṣe pẹ̀lú sẹ́ǹsì ni àgbáyé lẹ́mọ̀ wá wí rọrùn lára bàbá oníwàásí àgbáyé àgbáyé. ẹni bá fẹ́ kálùbáyíká àgbáyé àwọn ni kó pariwo àgbáyé. ẹ̀rí lára bàbá oníwàásí àgbáyé àgbáyé. lọ́mọ musa ti sàgbákò oríire àgbáyé. lára mọ̀lánà ṣe ìhùwà ìmí wa àgbáyé. ọmọ àmínú lábàtà bàbá wa ọ̀run àgbáyé. lọ́mọ musa ti gbé pọ́ńbù àlùbáríkà àgbáyé. kò sí farawé kò ṣe farawé kò ṣe farawé kò ṣe farawé kò ṣe farawé kò ṣe farawé mọ̀lánà ṣeun buhari ọmọ mọ́nsá bàbá Buhari o eléyìí o ti ń bẹ́ẹ̀ níbi bá mi ìnáwó sí bàbá ìmọ̀ wọlé ìmọ̀ jáde ni today is the wonderful day. Uh, àmọ́ torí àwọn tó fẹ́ taṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ wá bá bàbá wọn ọmọ Musa lálẹ́ yìí mo tún gbà fún yín pámi ọlọ́wọ́ bá ní bàbá nítorí pọ́pọ̀ ló wá alátẹ̀kọ́ ọ̀pọ̀ ló wá alátọ̀fà ọ̀pọ̀ ló wá alátàbújá àwọn èèyàn wá láti London aláìjì wàrà bá ń àti abasi àwọn èèyàn pọ̀ tí wọ́n wá káàkiri bàbá wa olúwo láti ìbàdàn gbogbo wọn ń bẹ níbí kíní kàlàwá pẹ́tì bí èèyàn bá ṣe di kò wá wọ́pọ̀ nílọrin dr commander ọmọ ọgbọ́n tó ń kọrin ọgbọ́n fáwọn atálọ́gbọ́n tàrètí ọgbọ́n lẹ́nu ọmọ ọgbọ́n kọ̀mándà ọmọ ọgbọ́n ó ń pèdè ọgbọ́n fáwọn ọ̀jọ̀gbọ́n tàrètí ọgbọ́n lẹ́nu ọmọ ọlọ́gbọ́n agboolé wa sálẹ̀ gàǹbarì ilé ọgbọ́n mo ti wá lọ́jà ìmọ̀ sọ̀rọ̀ ọgbọ́n fún bàbá wọn mọ̀músá tó ń ṣe wáàzí ọlọ́gbọ́n fáwọn atálọ́gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n kùn fáwọn mọ̀músá wọ́n lọ́mọ Mùsá yìí ó ń má ṣe tọkítọkítọ ń bọ́ lọ wa ṣe òwò ààyè ọmọ máa ń zá. ẹ máa wá bá mi wí kí n tó ṣàdúrà fún yìí ẹ já ṣàdúrà fún àlùbáríkà yìí ẹ bá nàka sí wọn ẹ máa gbé orin tí mo kọ̀ǹpọ́sì wá fún wa báyìí ẹ máa gbé mùlánà ṣe Buhari ibùnú Musa àìjíkòbí kò ṣe farawé kò ṣe farawé mọ̀lánà ṣe ìhò ọmọ Musa. mọ̀lánà ṣe ìhò Àlì ọmọ Musa Àjíbọ̀mí kò ṣe farawé kò ṣe farawé mọ̀ra ṣe owó Àlì. Àní ṣéwù Buhari ọmọ Musa kò ṣe farawé kò ṣe farawé àkàndá ọlọ́run lọ́mọ Musa kò ṣe farawé kò ṣe farawé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ farawé ọmọ Musa yóò ṣàgbákò lá ọmọ Mùsá bẹ́ẹ̀ bá bínú ọmọ Mùsá lọ́kà burúkú lára ọmọ Mùsá tó ọlọ́run tó dá ọmọ Mùsá ó ti kàǹkẹ́tì ọmọ Mùsá bẹ́ẹ̀ kẹ́gbẹ́ ọmọ Mùsá ló kówó ṣubú ọmọ Mùsá kò lè wó ṣubú ọmọ Mùsá alùbáríkà gbogbo àdàbíyà alùbáríkà gbogbo màríkàsíyà alùbáríkà gbogbo oníláwàní níṣẹ́ òbúwa àríyàn ọmọ Mùsá. ọ̀làjẹ̀ ọ̀bọ̀ àrí ibùdó mọ́tà àdìpọ̀ bí kò ṣe fara wé òṣè farawé mo lálẹ́ ṣe òwò wa rí. ọ̀pọ̀ àfa ló ṣe wá sí tí wọ́n ò lè lò wá sí ọ̀pọ̀ àfa ló ṣe wá sí tí wọn ò lè lọ I ọmọ Musa ń ṣe I bàbá wa ń lò wáàsí àwọn èèyàn tàtàrà rẹ̀ gbọ́ wáàsí wọ́n dẹ̀ tàtàrà rẹ̀ lò wáàsí wọ́n tún tàtàrà rẹ̀ kọ́ wáàsí nígbà tá a bá fẹ́ máa ṣe wáàsí gbogbo àfa tó ṣe wáàsí kò ṣe wáàsí Buhari wáàsí torí bí Buhari bá ṣe wáàsí àwọn tí wọ́n máa yí wáàsí wọ́n mọ̀ pé confam wáàsí lẹ́wọ̀n máa mú fàṣẹ ìyẹn wáàsí ṣe bá lọ́hùn tó rẹ̀bùrà yìí ṣe wáàsí o kò sàdédé gbégbá wáàsí o kò sàdédé gbégbá wáàsí o ọmọ Musa ò dédé gbégbá àti o. Sẹ́wúrà yìí ni ọmọ mi nù lágbàtà. Bàbá ló kọ́ ọ̀sẹ̀ wáàsí. Bàbá ló kọ́ ọ ṣe wá sí i kọ́mọ musa kọ́ ọ ṣe wá sí i alùpàgì ká ṣe ìwà dúrà ilé ló yọ lára ọmọ musa. ọlọ́jẹ́ ọmọ àárí ibùdó musa àárí. ẹ̀ṣẹ̀ olúwe lára rẹ̀ kò sí ìbára rẹ̀ mọ̀ lára jẹ́ ìwọ̀n ẹ wá bá mi nàka sí wọn pé ẹ̀mí bá ní ẹ̀kú lómi àkú aláàmàhámi. aláàmàhámi ni mo níbi bẹ́ẹ̀ yóò bá wí àfà lọ́lọ́ lọ́wọ́ nẹ̀ka sí wọn báyìí sọ wípé ẹni bá ní ẹ̀kú lómi àkú aláàmàhámi. máa bá àwọn ẹgbẹ́ rẹ máa wo àyíká ẹni tí ò bá sá ní bá ń jalè kẹrẹ. ọmọ musa ẹni bá ní ẹkú lómi ẹkú ọ̀rọ̀ mi. tarara tantan tarara parararararara parararararara pamparampa. ẹni bá ní ẹkú lómi ẹkú ọ̀rọ̀ mi. wàláyé ẹni lè wọlé lómi àwọlé aláwọ̀ bá mi ẹ̀yin àdàbí ẹ̀yin àdàbí ẹni nìyẹn wọlé ló ní àwọn lẹ. aláàrá mi. ọmọ musa o àní ẹni nìyẹn wọlé ló ní àwọn lẹ. aláàrá mi. bàbá oníjó méjì ijó wọn náà nì. ẹni nìyẹn wọlé ló ní àwọn lẹ. aláàrá mi. ọmọ musa o ẹni ní ẹ má bẹ̀ mí ò bẹ̀ mọ́. ọmọ Musa ẹni ní ẹ má bẹ̀ mí ò bẹ̀ mọ́. bàbá ẹni ní ẹ má gbọ̀yìn mọ́ wọn ò ní gbọ́ mọ́. bàbá o ẹni ní ẹ kàbùkù lómi àkàbùkù. aláwọ̀ ẹ̀yin àdàbí èmi àdàbí ẹni nìyẹn wọlé lómi àwọlé àfàgàwá yìí àwọn náà sọ wípé wọ́n sọ pé ẹ̀yin àdàbí èmi àdàbí àwa àdàbí ẹni nìyẹn má dẹ̀mí òní bẹ́ẹ̀ mọ́. bàbá o àníyàn ní ẹwọ̀lẹ̀ ló ní àwọ̀lẹ̀ sọ wípé ọkà para rẹ ni o ọkà para rẹ ni ọkà para rẹ ni ọkà para rẹ ọ̀tá tó ń bínú ọmọ Musa ọkà para rẹ ni ó yà wí ọkà para rẹ ni o ọkà para rẹ ni ọkà para rẹ ni o ọ̀ká para rẹ̀ ọ̀tá tó ń bínú wáyé ọmọ Musa ọ̀ká para rẹ̀ ni ọ̀tá tó ń bínú wáyé ọmọ Musa ọ̀ká para rẹ̀ ni ọ̀tá tó ń bínú bọ́lọ́hún ṣe gbé kalẹ̀ ọ̀ká para rẹ̀ ni ọ̀tá tó ń bínú òjò buwáyé ọmọ Musa ọ̀ká para rẹ̀ ni ọ̀tá tó ń sọ pé wọlé ọ̀kẹ́ yìí lè rí ọ̀ká para rẹ̀ ni dòwó kùsù ní gbogbo wa dòwó kùsù ní gbogbo wa ọ̀ká para rẹ̀ ni gbogbo ọ̀tá wọn ti dòwò kú sí títí ayé o. àní ọba tó ń bínú Buhari ọmọ Musa. ó yá sọ wípé kò ṣe é pa ẹ ó padà lọ jíṣẹ́ mi. kò ṣe é pa ẹ ó padà lọ jíṣẹ́ mi. èmi ò yọ wí ìyọ wí sọ wípé kò ṣe é pa ẹ ó padà lọ jíṣẹ́ mi. kò ṣe é pa ẹ ó padà lọ jíṣẹ́ mi. sọ wípé àwa humble wí bẹ́ẹ̀ ọwà ọmọ Musa ọwà ọmbu wí bẹ́ẹ̀ ọwà ọmọ Musa ọmọ Musa ọwà ọmbu ọmọ Musa ọwà ọmbu òjẹ́ fọ́nbù ọwà ọmbu òjẹ́ fọ́nbù ọwà ọmbu ní òjò tó ń bù ọwà ọmbu àwọn ẹ̀ta fọ́nbù ọwà ọmbu padà fọ́nbù ọwà ọmbu àwọn ẹ̀nẹ́ fọ́nbù ọwà ọmbu lójú de jọ́ngù ọwà ọmbu orí ẹ̀wà ń bẹ̀ orí ẹ wà ńbẹ o orí ẹ wà orí ẹ wà o this one o wá rí this three bẹ́ẹ̀ èyí ò ní tàwọn olólùfẹ́ tàwa wáyà yìí bó o ti wá dúró lálẹ́ yìí dákun dúró lórí ẹsẹ̀ rẹ wá fọwọ́ gbẹ́rì rẹ mú báyìí ǹtẹ́ fẹ́ kí n kọ òun náà lọ gbọ́ máa wá ẹni ohun rẹ bá wá lókè jù lórí ayé yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ máa wá pé orí mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi orí mi orí mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi orí mi níbi tábà ti ń náwó láyé má jẹ́ ń bá wọn náà gí ẹlẹ́dá mi orí mi orí mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi orí mi bí nǹkan bá ti ń náwó láyé má jẹ́ nǹkan wọn láàyè jẹ́ ẹ̀dá mi mò ń bẹ̀ ìwọ ni mo fẹ́ bá wí jẹ́ ẹ̀dá mi mò ń bẹ̀. ìwọ ni mo fẹ́ bá wíjọ lọ́jọ́ tó bí mi sáyé mi ò mẹ́ni gbélé lọ́jọ́ àkọ́bí mi sáyé mi ò mẹ́ni wọlé bóyá alábàwọ̀ bí gbé láti gbọ̀ngàn sáyé ni bóyá látọwọ́ gbígbé láti gbọ̀ngàn sáyé ni bóyá látọwọ́ wíwọ́ láti gbọ̀ngàn sáyé ni orí olówó ni òsè mi mi ò fọlọ́sì láyé mi orí ọlọ́lá ni òsè mi mi ò fọ́sì láyé mi orí ìbùkún ni òsè mi ò sèmi lórí sọ pé orí mi ẹlẹ́dàá mi sáré oríire oríire ẹlẹ́dá mi ẹlẹ́dá mi oríire níbi bàbá ti ń náwó láyé má jẹ́ ń bá hàn ó yá sọ pé orí olówó lóríire orí olówó lóríire orí ọlọ́lá lóríire ẹlòmíín dáhùn tù ní òjò wí sọ pé mo rí mi orí ọlọ́lá o mo rí mi orí olókìkí mo rí mi orí olókìkí o mo rí mi orí fọkànbalẹ̀ mo rí jẹ́ orí mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi orí mi orí mi ẹlẹ́dá mi ẹlẹ́dá mi orí mi níbi bàbá ti ń náwó láyé o. bóyá níbi bàbá ti ń náwó láyé o. ẹ̀yin obìnrin ẹ̀ yáná sókè o. ọkùnrin o open your mouth. ẹ̀yin ọlọ́mọge ẹ̀yanu sókè. ẹ̀yin adélébọ̀ ẹ̀yanu sókè. ẹ̀yin màmá bàbá ẹ̀já jọ òun. sọ wípé àdániwáyé àdániwáyé àdániwáyé àdániwáyé mẹ́tẹ̀ẹ̀mbá àwọn sì wọ́n wáyé àdáni wáyé bá àwọn sì wọ́n wáyé. máa ṣe báyìí máa ṣe báyìí sọ pé àdáni wáyé àdáni wáyé àdáni wáyé àdáni wáyé àdáni wáyé àdáni wáyé àdáni wáyé o mẹjẹ ń bá wọn sì wọn wáyé àdáni mẹjẹ ń bá wọn sì wọn wáyé ǹjẹ́ ti gbọ́ o kékeré. Ah, ǹjẹ́ ẹ ti gbọ́ o. kékeré. wà á náwó báyìí pé pé kí ni náà. kékeré. sọ wípé ǹjẹ́ ẹ ti gbọ́ o. kékeré. Ah, ǹjẹ́ ẹ ti gbọ́ o ẹ̀yà ayé. kékeré. ṣé ẹ ti gbọ́ lórí ẹ̀bí o. kékeré. ṣé ẹ ti gbọ́ lórí ẹ̀bí o. ọlọ́mọ ó fọwọ́ lẹ́rán ọmọ ọlọ́mọ ó fọwọ́ lẹ́rán òun wo sẹ́ǹsẹ́ ọlọ́run ọba òun wo sẹ́ǹsẹ́ ọlọ́run ọba o iná ọba kàlà bírì mèrú sá yé ìjà ti gbọ́ ìjà ti gbọ́ o ah, wo mi ò ní lọ bí tó fẹ́ kí n lọ kọ̀mọ́dà mo ti gbà fún ọlọ́run ọlọ́run ọba fi rẹ̀ mí mi ni yé ìjọ ti gbọ́ wọ́n sọ pé èmi là kọ́kọ́ olórí yìí o. èmi là kọ́kọ́ olórí yìí o. èmi là kọ́kọ́ olórí yìí o. èmi là kọ́kọ́ olórí yìí o. olórí yìí kó náà wọ́n sòkè. èmi là kọ́kọ́ olórí yìí olórí yìí kó náà wọ́n sòkè. èmi là kọ́kọ́ olórí yìí olórí yìí lè fò sókè. èmi là kọ́kọ́ olórí yìí olórí yìí lè fò sókè. kọ́kọ́ olórí yìí ọmọ Musa gan fò sókè. èmi là kọ́kọ́ olórí yìí olórí yìí lè kọ́lọ́wọ́ olórí má fi tìjú kánú fò sókè kọ́lọ́wọ́ lè fà ọ́ sókè olórí olórí náwó ẹ sókè kọ́lọ́wọ́ lè fà ọ́ sókè kọ́lọ́wọ́ tí wọ́n wà lókè kọ́lọ́wọ́ tí wọ́n wà lókè kò wọ́pọ̀ nínú wọn tó fi á mókè kọ́lọ́wọ́ kò wọ́pọ̀ nínú wọn tó fi á àmọ́ bẹ́ẹ̀ lóhùn kò lè mú òkè sọ wípé èmi là kọ́kọ́ olóríire sọ wípé kọ̀mándà kọ̀mándò kọ̀mándù.